wàbàrọ̀kàtù. adá ọpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tán bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèyàmà abala tí wọ́n ní kí èmi ó sọ̀rọ̀ lé lórí nínú ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méjì tí ò ní jẹ́ ọjọ́ àkọ́kọ́ fún àwọn obìnrin nìkan ṣoṣo tí ò ní ṣe déédéé ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2014 May 2 2015 tí ìbá ṣe mistake Rajab ti di bíi mẹ́rìnlá tiẹ̀ ìjìra 1436 abala tó ní ká gbéyẹ̀wò òun ni tó ní ṣe pẹ̀lú ìjọsìn àlè ìbáadà a rí tí a bá wò ní tó jẹ́ ṣe'á tó jẹ́ àkọmọ̀nà bíi fíìmù ìpàgọ́ ọlọ́jọ́ méjì yìí òun ni tó ní ṣe pẹ̀lú pé ìwọ jẹ́ obìnrin mùsùlùmí kí lójúṣe rẹ nínú àtìtàn àwùjọ ṣe kí lójúṣe tiẹ̀ náà tí wọn náà fi dá sí àwùjọ yìí táwùjọ yìí ó fi dá níta àdẹ̀mọ̀ ni wípé ẹni tí ò ní nǹkan kò lè fún yàn nǹkan téèyàn náà bá ní àti pèpè lọ síbẹ̀ yóò lágbára tá a bá dẹ̀ lọ wò ó ẹ̀yin obìnrin ni a bá sọ̀rọ̀ yìí nínú ibi tí ṣòro ti ń pọ̀ jù nílẹ̀ Yorùbá tiwa yìí tí ń bá mọ̀ bòmí abala obìnrin ni majority ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin ẹ ti kọ sí ọlọ́run jù sílẹ̀ lẹ́fù táwọn ọmọ tí wọ́n fi ya olórí ibú ní ìsìn lẹ́fù tó lágbára ni yálà ọmọ tó ń lọ ilé kéwú tó ń lọ ilé ìwé ọmọ tó já sí wípé ilé ẹlẹ́sìn òun ló ti wá ọmọ tó já sí wípé àwùjọ ẹ̀sìn òun ló ti ń jẹ kódà ilé ẹ̀kọ́ tó ń lọ ilé ẹ̀kọ́ ẹlẹ́sìn ni tó ti bẹ́ẹ̀ náà kọ́ o àwọn ọmọ ìyá ìyàkúyà ṣé ẹ wá ràwá tá a tún pé èèyàn náà lọ síbi tọlọ́n dáwà yẹn ò ṣe sóore dáwà yẹn ọ̀lapa láwùjọ torí pé tí máa ń jẹ́ kí dáwà ọ̀lapa àwa náà ti ní pírọ́blẹ́mù bẹ́ẹ̀ òun náà ní abala àtàkọ́rù ilallah subhanahu wa ta'ala kéèyàn wá bí ó ṣe súnmọ́ lọ́n kéèyàn wá bí ó ṣe jẹ́ ni ọlọ́run jíjẹ́ ni ọlọ́run yẹn èèyàn ọmọ wa ṣe dáwà díẹ̀ yọ ọmọ wa ṣe sóore tó pọ̀ ní àwọn àsìkò díẹ̀ sẹ́yìn ẹ àmọ́ látòrí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lónìí àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń kó mi ta ló lè yára bẹ lọ́hùn tọ́lọ́hún sì máa gbàdúrà lójú ẹsẹ̀ nínú wa àbẹ́ni tí yóò bẹ lọ́hùn tó já sí pé táàbà ẹ̀ láàrin oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́fà ọdún kan ọlọ́run sì máa gbàdúrà rẹ̀ bó ṣe ń ṣe mọ́ àwọn èèyàn ń bẹ nínú àwọn fámìlì wa tó já sí wípé kábẹ́ lọ́hún fún wọn lásán látara páwa gan súnmọ́ lọ́hún wọn ó sì dẹni ọlọ́hún sórí bẹ́ẹ̀ mọ́ ẹ wà níbi wa Muhammad sallallahu alaihi wasallam Abu Huraira ìyá rẹ̀ kẹfìrí ni ṣùgbọ́n inú rẹ̀ ò bí ìyá rẹ̀ ṣe jẹ́ kèfèrí anábì sallallahu alaihi wasallam òun ló bá abẹ ọlọ́run ọlọ́run dẹ̀ sọ ìyá o mùsùlùmá ẹni tó gbàfà fún ọlọ́run ọba àlekè Umar ibn al-Khattab radiyallahu anhu kèfèrí ní tẹ́lẹ̀ kèwá ṣe kèfèrí lásán ọ̀tá ọlọ́run tó nípa tó máa ń gbógun ti mùsùlùmí ni anábì pé kọ́lọ̀ fi Umaru kó fi mọ̀nà Umaru dẹ̀ di mùsùlùmí ẹ wo ipa tí Umaru kó fún Islam kémi àti yín nìsín kábẹ́ náà pé wọ́n lọ irú Ọbásanjọ́ yóò di mùsùlùmí irú Jonathan kó di mùsùlùmí kéèyàn sakosako bíi mẹ́wàá bá nǹkan wá di mùsùlùmí ẹwọ́n tó lè tẹ̀yìn ẹ̀sẹ̀ lẹ̀ ẹ wá já mú látinú fámìlì wa gan màmá wa ti lọ sọ́ọ̀sì bàbá wa ti èkírun àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wa ti tọ́lọ́hùn tí ìrọ̀ lọ́rùn káwa gan kọ́ ló bá a ṣe súnmọ́ lọ́hùn ká fi bẹ lọ́hùn sásùnmọ́ yẹn ń bẹ sí nẹ́tíwọ́ọ̀kì yẹn sọ ń bẹ láàrin àwa àtọ́lọ́hùn táwa gan lè fi bẹ lọ́hùn ẹ jẹ́ ká fọ́sà kíyèsí àwọn kan yẹn dáadáa. àṣé ìjọsìn tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní orípa tó pọ̀ nínú káwùjọ dáa nínú kọjá sí pé àwùjọ làlàáfíà torí páwọn tí ń gbáwùjọ tí kálukú wọn bá ń sin lọ́hùn tí kálukú wọn jẹ́ ni ọlọ́hun òórùn bí wọ́n ṣe ń sin lọ́hùn bó ṣe jẹ́ ni ọlọ́hun yóò máa rùn láwùjọ yóò nira fún wọn kí wọ́n lè sí nínú àwọn tí ó máa jalè yóò nira fún wọn kí wọ́n wà nú àwọn tí ó máa bóra yóò nira fún wọn kí wọ́n wà nú àwọn tí ó máa rìn òhò yóò nira fún wọn kí wọ́n wà nú àwọn tí ó máa ṣẹ́yún tí ó máa ṣe zìnà yóò nira fún wọn kán wà nínú àwọn tí ọmọ abalẹ̀ ọlọ́run jẹ́ torí pé sísúnmọ́ lọ́run wọn yóò wúlò fún wọn lábala yẹn ìyẹn nìkan tó kọ́ àṣekè èèyàn jẹ́ ẹni tí ń jọ́sìn fọ́lọ́run ọba àlékè ọlá yóò wà sọ́ọ̀yàn dẹni tọ́kàn rẹ̀ ló balẹ̀ tóun náà mọ̀ wípé tọ́lọ́run òdodo ni mo ń ṣe ìyẹn yóò jẹ́ ká bẹ̀rẹ̀ láti bi wípé kí là ń pè ní ìjọsìn tààrífù ní ìbáàdà ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn akẹ́tún tí ń bẹ lábẹ́ rẹ̀ bíi nílá ìtàhálà ọlọ́bí méje àádẹ́gbìyànjú níwọ̀nba àsìkò tí mo ní màá sọmaláìsì ẹ̀ tó fi jásí jálè láǹfààní àti kọ́fà gbogbo àwọn abala yẹn ẹ káwọn ọ̀bọ̀ kọ̀ọ̀kan Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah màá rẹkọmẹ́ndì tíra tí mo fẹ́ dákọ̀ ìfún wa wọ́n ti tú sí English Ibn Taymiyyah kọ tíra kan tíra yẹn jẹ́ al-Ubudiyyah al-ubudiyya láti bí ìbáàdà náà ni ìjẹ́ jíjọ́sìn fọlọ́run òdodo tá a bá sọ̀rọ̀ ubudiyya lẹ́fù kan ni tọ́já sí pé olójú ẹ̀ tó lè dé lẹ́fù yẹn ọlọ́run dèmi àti yóò débẹ̀ ubudiyya ni pé kéèyàn jẹ́ ẹrú ọlọ́run tòótọ́ ẹrú ọlọ́run òrìjínà ẹni tó ń sin lọ́run tinú tòde tóun gan mọ̀ pé tọ́lọ́run ló tóbi lẹ́mìí òun nínú tíra yẹn al sheikhul islam ibn taymiya nínú àwọn àfa ńlá nínú àwọn àfa ẹni ọlọ́run tí wọ́n ti lọ láti sẹ́ńtúrì tó ti pẹ́ òun ni bàbá ibn taymiya ní pé táà ń pè ní ìjọsìn ismun jami'un likulli ma yuhibbuhu Allah wa yarda min al-aqwali wal a'mal adh wal batina bàbá ní tá a bá ń sọ̀rọ̀ ìjọsìn torí pé lónìí ìtàwọn èèyàn kà kó jọsìn ní ká kírun ká gbàwẹ̀ nìkan ìjọsìn jù bá ń lọ bíbí nìlá nígbà tí mo bá mú àwọn àpẹẹrẹ wá àwọn àpẹẹrẹ tó fẹ̀ tó bí ogún mo ti lísì àwọn kan jáde tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin a mọ̀ pé ìjọsìn kọjá kírun àgbáwẹ̀ nìkan ìjọsìn kó àwọn nǹkan míì sínú àáfàá ní mo ìjọsìn jẹ́ orúkọ kan tọ́já sí pé gbogbo tọ́lọ́hún bá ti nífẹ̀ẹ́ tọ́lọ́hún yọ́nú sí ìjọsìn kó sínú mínàlá àkùwálì àmàl nínú àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ lẹ́nu ìjọsìn wà ń bẹ́ẹ̀ wal amal àwọn sẹ́tà ń ṣe ìjọsìn wà ń bẹ̀ àzọ́yìrọ̀ wal bátínà èyí tó hàn àbẹ́yì tó pamọ́ ẹ jẹ́ kí wọ́n máa mú ní kọ̀ọ̀kan bàbá ní pé tí ń jẹ́ ìjọsìn máa yọ ìbò lọ́rú wáyẹ̀rẹ̀ bọ̀ ẹ jẹ́ ká mú bẹ̀ yẹn ìtọ́lọ́hún nífẹ̀ẹ́ sí tọ́lọ́hún yọ́nú sí jàmáà bá a ṣe jókòó ní mọ́sálásì tá à ń gbọ́ wá sí ọlọ́run nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ẹ dá mi lóhùn ọlọ́run yọ́nú sí àbí ọ̀yọ́nú sí àṣebá ṣe jókòó ní mọ́sálásí tá à ń gbọ́ wá sí ìjọsìn là ń ṣe torí pé n tá à ń ṣe yẹn ọlọ́run nífẹ̀ẹ́ sí ó sì yọ́nú sí tẹ́nìkan bá jókòó níbi tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn òun náà wá ń bá wọn dá sí àbíbi tí wọ́n ti ń plan láti dalé onílérú òun náà wá wà ń bẹ́ẹ̀ wọ́n jọ wá ń plan rẹ̀ sọ́lọ́ nífẹ̀ẹ́ sí jàmọ́ ẹ̀dá mi lóhùn sọ́lọ́ ń yọnu sí àṣewọ́tọ́ máa ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ìwọ́tẹ́ ẹjọ́ máa ń plan bẹ́ẹ̀ ṣèdálé onílérú gbogbo àsìkò tẹ́ ẹ lò tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ tọ́lọ̀wọ̀n bá forí yàn wà láì ọkà bá mọ́jọ́ ògbé dàrú kìí àmàlò yẹ torí pé tó ṣe ọlọ́run nífẹ̀ẹ́ sí kọ̀yọ́rọ́ sí tí mùsùlùmí kan tọ́bẹ̀ èlé lọ gbé quran bóun fẹ́ ka quran ó wá ń kà ọlọ́run nífẹ̀ẹ́ sí àbí ò nífẹ̀ẹ́ sí ó yọnu sí àbí ò yọnu sí nǹkan méjì ẹ̀ẹ́kọ̀ máa béèrè ìtí mò ń ṣe yìí sọ́lọ́run nífẹ̀ẹ́ sí so yọnu sí tọ́ba ti rí bẹ́ẹ̀ ìjọsìn ni kí wá kú lábala yẹn tíṣà ni mí mò ń lọ sí sùkúù pẹ̀láníyàn pé tí n bá ń rí sálárì ìgbà ní sùkúù màá máa jẹ oúnjẹ ẹ̀mọ́ àlálì ìní fún àwọn fámìlì mi ní àràmù jẹ ìtí mo sì lọ kọ́ school physics àti chemistry mo lọ kọ́ kìí ṣe arabic kìí ṣe islamic studies bí mo ṣe kú òní lọ bí iṣẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí àbí ò nífẹ̀ẹ́ sí ẹ dá mi lóhùn ọlọ́run yọ́nú sí àbí ọ̀yọ́nú sí àṣetọ́ bá rí bẹ́ẹ̀ ìwọ tó ń lọ bí iṣẹ́ o ìbá sọ fún ọ ni pé kó o tún àníyàn rẹ ṣe mọ́ ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣùrùtù kọ̀gúlìlẹ̀ ìbáadà mọ́tẹ̀mú mẹ́ta tọ́lọ́ fi máa gba iṣẹ́ lọ́wọ́ èèyàn ní ìsìnkáyìí máa rò pé tá a bá ń kírun tá a bá ń gbàwẹ̀ nìkan òun là ń sin lọ́run rárá ìwọ tó ń lọ ibi iṣẹ́ rẹ ibi tó ti ń rí jẹ ẹ̀mọ́ halal pẹ̀lú àníyàn pé ìfẹ́ jẹ èèwọ̀ ìtò ń ṣe yẹn náà ìjọsìn ní fọlọ́ ìwọ tó já sí wípé ọjọ́ kò sí di ọlọ́lọ́ wá ń lọ́ta àáfàáfẹ́ ṣe kí ni o àáfàáfẹ́ dé kọ́mọ́ lọ́tọ́ra búrẹ́dì jẹ lónìí lọ́ba ń lọ ata àáfà olóbi ọ̀gbọ̀nsẹ̀jú tó fi lọ́ta ipò tó lọ ta tán ojókòó sí di àrò gbómi kaná oròmọ̀là ipò oròmọ̀là tán o ṣe wéédú lẹ́yìn ewédú o tó somi ọbẹ̀ olómi wákàtí méjì ààbọ̀ lórí pọ́ùn dáná sọ̀rọ̀ pé tí làwọn àkùrá nìkan ló ń ṣe yẹn ìtò ń ṣe yẹn ọlọ́run nífẹ̀ẹ́ sí ó sì yọ́nú sí ìjọsìn ni ìtò wá kù tí ó máa sọ àwọn nǹkan yẹn dìjọsìn àbí tí ò ní sọ dìjọsìn òun ni kí ni o àníyà àníyàn òun mo torí ẹ̀ ṣe ẹlẹ́kejì minal aqwali wal a'mal ìjọsìn lè jẹ́ ọ̀rọ̀ ó sì lè jẹ́ iṣẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ni mo ń sọ lórí ọ̀rọ̀ tí mo ń sọ ìmọ̀ abẹ́ládá lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ bí mo ṣe ń lo àlàáfíà tọ́lọ́run fún mi yàtọ̀ sọ́rọ̀ tí mo ń sọ iṣẹ́ ni mo ń ṣe màá gbaládá lórí ẹ̀ ẹnì kọ̀ọ̀kan yín rírìn tẹ́ ẹ̀rìn wá bí ẹni tó wọ mọ́tò ẹni tó já sí wípé owó tó fi wọ mọ́tò tẹ́lẹ̀ ìlọ́po méjì mẹ́ta rẹ̀ torí petrol tó wọ́n nù lù wá ní nàìjíríà ni ló fi owó yẹn wọ mọ́tò iṣẹ́ kan ló ṣe yọ gbàládá lórí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìjọsìn lè jẹ́ ọ̀rọ̀ kéèyàn ó pèrun àsìkò orun tó Allahu Akbar ẹni tó ń pèrun káwọn èèyàn wá sí náà ìjọsìn ló ń ṣe lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àlùmọ̀ àvinú náà á tún wá lù náà sí àná kọ́yọ́wọ́lẹ̀ kìyàmà sí ẹ láwọn tí máa ń pèrun ẹni yìí ni wọ́n jẹ́ wájú ọlọ́run ara tí wọ́n fi dá wọn mọ̀ ọrùn wọn yóò dá yàtọ̀ níbi tí ó gòdè kèé ṣe pé báwọn wọn ṣe gùn náà lìjẹ́ náà nù o ọrùn wọn wọn ti fà bí wọ́n ṣe máa ń pèrun tí wọ́n máa yí ẹnu sọ́tún tí wọ́n máa yí ẹnu sósì wọn wà á dá yàtọ̀ ọlọ́run wà kó wọn sínú àlìjẹ́ náà kéèyàn ó pèrun ìjọsìn ni nínú hadith Abu Hurairah anabi sallallahu alaihi wasallam ó ń sọ àwọn ìjọsìn kan téèyàn tó lè ṣe ìrìṣàdù dọ́là ẹnìkan ti sọnù ẹ wá ń júwe ọ̀nà fún pé wo mi ò ráyè ẹ mọ́ta ẹjọ ẹlẹ́yà mò ń béèrè ẹ wò motilate bó ṣe wo late tó ẹni tó júwe ọ̀nà fún ẹnìkan lòun lọ sí sókà àtẹ́bá ti débì tẹ́ ẹ wọkọ̀ báyìí ẹ rí bí báyìí ọba júwe bẹ̀ fún ẹnìkan ní mọ́lúwájú mò ń ọba júwe fún ẹnìkan ní mọ̀lọ́ bódìjà tẹ́bá ti wọkọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ wọkọ̀ tó lọ sí ui ọjọ́ ẹlẹ́sàn bódìjà ọwọ́ ọ̀sẹ̀ ju méjì tó fi fẹ́ lójúwe fún yẹn ọgbàlájà lọ́dọ̀ ọlọ́run èèyàn méjì wọ́n ń jà àwọn parí ẹ wá àtòjọ́ láti aago mẹ́sàn-án àárọ̀ dá aago mẹ́rin ìrọ̀lẹ́ pàápàá ìjà tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ọ̀nù ilé ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí ìjà wàhálà àsìkò gbogbo ìtọ́ tẹ́ ẹ wéṣì lórí gbogbo ẹjọ́ tẹ́ ẹ tò yẹn lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ sọ lọ́wọ́ fún yín ládàá bákan àwọn ìjọsìn kan ń bẹ tó fojú hàn ara ẹ̀ ní akírun agbààwẹ̀ téèyàn bá ń kírun gbogbo ayé lọ́mọ̀ bó ń kírun tó o bá sì kírun wọ́n mọ̀ bó ń kírun pé ọ̀dẹ̀ bá ti bí ìjẹta ó mú òní ọ̀nà wọn kírun èyí ó ti mọ̀ ṣe wá láwọn ìjọsìn tó hàn sincerely a gbọ́dọ̀ ṣọ́ra bí màá ṣe débẹ̀ náà bàtà sí kò bá ń lọ ṣe wá lè ìtọ́ wá yẹ ká tún ṣọ́ra fún jù àlìbá pé náà àwọn ìjọsìn tí ò ṣe fojú rí sẹ́ẹ̀rí bíi ẹlẹ́ẹ̀kejì o èmi àti yín bá a ṣe jókòó yìí lẹ́fù wa nínú àlùjá náà yóò yàtọ̀ síra wa kì í ṣe pé ẹlòmíì wá sí wá sí yìí torí pọ́nmọ̀ pé tó wọn ọ̀bà wa àáfàá rẹ̀ ló mú lágídí àdìsí àbúrò rà bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ wọ́n wà lìjà náà bí ìgbà tí wọ́n so wọ́n sẹ́kẹsẹkẹ wà lìjà náà ni ṣùgbọ́n wọ́n sá wà lìjà náà náà sẹ́yìn táwọn ọmọ kan bẹ́ẹ̀ tẹ́ sá fọ́ọ̀sì wọn páàsì pé àlọ́ òní fẹ́ẹ̀lì olóhùn fẹ́ẹ́ fẹ́ẹ̀lì àwa tá a jẹ́ ti sáwà ní alóòní fẹ́ẹ̀lì àsìkò bírèkì ẹ̀ níjọ́ lọ bírèkì àsìkò tó bá ṣe kí ni o ẹnìkan ti bírèkì òfin wa ọ̀sẹ̀ rí nǹkan o ẹ̀rú wà látàdá lẹ̀ o alimoyim irú ọmọ yẹn ẹ wá lẹ́ẹ̀mí tí ó fẹ́ẹ̀lì lágídí ọ́sà páàsì àbí ọ̀páàsì ṣùgbọ́n ẹ fọ́ọ̀sì ẹ̀ páàsì àwọn kan wà lìjẹ́ náà á fọ́ọ̀sì wọn wọ́ ni látara pé bóyá nù ilé tán gbé ibi tán ti ń ṣiṣẹ́ inú kọ́ńtì tí wọ́n wà àwọn ọ̀rá yé aburú ṣùgbọ́n nìyẹn àwọn òṣètò ọlọ́run yẹn original ṣùgbọ́n wọ́n ṣàṣetò ọlọ́run ọlọ́run náà mànéjì wọn ẹ̀sà dé wọ́n wà lùjẹ́ náà ṣùgbọ́n gbà míì ó lè já sínú ọ̀nà fún yẹn pẹ̀lú báwọn ládàtọ̀ yẹ kórì kò ní rí wájú ọlọ́run ẹ wá níbi tí wọ́n lọ ni pé àzọ́ ìrọ̀ wà nípa tí náà àwọn ìjọsìn tó wá pamọ́ ọlọ́run nìkan ló lè evaluate ẹ̀ mo wá sí wáàsì àníyàn òun mo torí ẹ̀ wà lápẹ̀rẹ̀ ń sìn kánírú wáàsì tóbi lásán lélẹ́yìí kálọ́wá jẹ́ wáàsí ọkùnrin tóbi ẹlòmíì lọ wáàsí nítorí kó lè rí sísítà tí ó fẹ́ ẹlòmíì náà lọ wáàsí bẹ́ẹ̀ yọ̀rọ̀ àfa àti ọ̀fẹ́ lọ àwọn èèyàn wá ṣe eighty calf nínú Ramadan èèyàn ẹ̀rí bẹ lọ́wọ́ tèmi tọ́pọ̀ ẹ má ti ṣe mọ́sálá eighty calf tá a ṣe àníṣe kọ́ lárí ẹlòmíì ọ̀wá ṣe eighty calf torí Ọlọ́run ọwọ́ àtòdìpọ̀ wáyà wà ní irú wọn àmọ̀ wọn ó ti ní fọ́múlà gbogbo àsìkò bá dà ibi ọ̀nà ọwọ́ ẹnu géètì ìtàná máa dúró sí sísítà ti ń lọ sísítà tí ń bọ̀ wọ́n mọ̀ wá sọ wọn káàkiri wọ́n mọ̀ wá lẹ̀mẹ́gbẹ́ ògiri lálẹ́ sàwọn àyẹ̀kọ́ sísítà nígbà tí wọ́n mọ̀ ẹ̀mí kan ń wá náà jọ mẹ́wàá pé wọ́n lóyún sáàdì sísítà kan náà ọ̀fẹ́ kò sí tó burúkú ọlọ́sẹ̀ nítorí ọlọ́run ọwọ́ àríyàwó ní ọgbàládà ọlọ́run fìyàwó ìsátani kọ́ọ̀bù irú ẹ̀wà rẹ̀ kò ní gbọ́ wáàsí kankan ah àwọn àfa ah wáàsí pọ̀ àfa àkíní kan ṣe wáàsí àfa àkíní kan náà ṣe wáàsí ọjà tí ọtá ló tóbi lẹ́mìí ẹ̀ yóò tajà lóòótọ́ kò lè gba wá ládàá ẹni tó wá wáàsí nítorí tọ́lọ́ọ̀ nìkan ṣoṣo ẹ mọ́ sì mí gbọ́ o kódà téèyàn bá lọ ṣe hajj ọlọ́run ò sí léèwọ̀ kéèyàn lọ ṣe hajj kó tún lọ ṣe káràkátà ní hajj ṣùgbọ́n tó àníyàn rẹ ṣe sẹ́wọ̀n pẹ́lẹ́yìn èmi ò lè mọ̀ ọlọ́run nìkan lọ́mọ̀ ikhlas káṣe nǹkan torí tọ́lọ́run alibatina ìbádà tó ń bàtínà ní ìjọsìn tó pamọ́ ni ọlọ́run nìkan ló lè rí tàwákùlù kéèyàn gbára lọ́lọ́ ìjọsìn ni gbogbo ayé kó lè mọ béèyàn ṣe gbára lọ́lọ́ níjọ́ tí ṣòro bá dé ilá tó mọ̀ sọ gbára lọ́lọ́ èèyàn lè lò ní kọ́ọ̀bù tí ó bojú ìṣòro sì dé ẹlẹ́à sọ́dọ̀ mi yé ní ìsìn gbogbo ìṣòro tó dé kọ̀ wá lé ò lè hánà rẹ̀ láti má lọ ilé babaláwo ó sì lọ ilé babaláwo ibo ní mọ́ni wà ìṣòro dé ọwọlé ọkọ kò rọ́mọ bí ó ti wá sú pé wọ́n ọlọ́run ìwọ ọlọ́run irú kí á lélẹ̀ ẹnìkan wá fún nímọ̀ràn bàbá kan bẹ ní ìjẹ̀bù bàbá yẹn ó ti dèèyàn two hundred bá ti mú dọ́dọ̀ rẹ̀ gbogbo wọn náà bímọ pẹ̀lú àsọ́nà ìwọ ló bímọ ah, ọba rò pé ọ̀rẹ́ jáwọn ọlọ́nà wọn bá dọ́dọ̀ bàbá bàbá ní pé ah, sórí kọ̀sẹ́ tọ́wádùn òun tí ọ̀rọ̀ wọn bí o ṣùgbọ́n nǹkan kan náà ni sórí tó ń fọ ọ̀pọ̀fọ̀ sí lásán náà ni sóyé ọwọ́ ọ̀fọ̀ lásán kò ní ọmọ lò ìgbòjú rẹ o ọ̀kẹ́pọ̀fọ̀ sí ni táwọn ìjọba sọ̀rọ̀ pé iná rókọ̀ wà tàmọ́ ìmọ̀ wà tiwálátà ṣirikún mímọ́ pa àwọn ọ̀fọ̀ ọ̀fọ̀ tó takotọ́ lọ́hùn mímọ́ ṣe àsorọ̀ èèyàn sọ nǹkan kẹ́nu náà lé àti mímọ́ ṣe oògùn fẹ́ràn ànábìlẹ́mọ ni ṣirikù ni ọwọ́ àtòrí ìṣòro pé ọlọ́run ti understand ní ìtùbá lọ́dọ̀ ọlọ́run màá ṣe kí ni o màá túbá lọ́dọ̀ ọlọ́run ìwọ náà bá ara gbà pé ṣe bọ́wọ́ náà ni ọba pọ̀fọ̀ jẹ́mọ̀ sàǹfẹ́ nìyẹn tẹ́ ẹ bá rí ẹlẹ́yà ni ó bojú àbí òbojú sàǹfẹ́ rí pé ẹjọ́ kírun àbẹ́ ẹjọ́ kírun ẹjọ́ ṣe yìí ti káàfù ẹjọ́ ti làwọn ṣùgbọ́n níbi tó pamọ́ tàwákùlù rẹ̀ bóyá ìṣòro mi lòun ti ẹ̀ ní ọjà rẹ̀ ọ̀tá ní tọ́ba ti pawó kọ̀mọ́ tí máa yọwọ́ nu ṣọ́ọ̀bù ní wọ́n sọ wípé àáfàá kan bẹ ní àdúgbò báyìí àáfàá wa ní pé sórí tó ṣe náà ni pé òun fọ́ náà fìlà ni ìhòòhò lọ́wọ́ àṣẹ náà fìlà yẹn àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ọ̀kasẹ̀ kan ó kèsè kí ni o ṣe náà fìlà àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ sórí kan náà àwọn náà fìlà yẹn ò ní sálùwà láṣẹ ọ fẹ́ sọ ọ́ di kèfèrè torí pé ò ní òun gan now ẹ̀rí pẹ̀lú ẹni àtòjọ pàdé wáàsí àjọfẹ́ yín síra wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n nínú ìjọsìn inú sẹ́ẹ̀rí ẹlẹ́jà tẹ́ra wa jẹ́ o sẹ́ẹ̀rí ìjọsìn inú yìí ọlọ́run nìkan ni kó forí jì èmi àti yín tó bá já sí pé èèyàn máa ń gbòòrò rẹ̀ bóyá bá a ṣe jókòó yìí bóyá èèyàn kan méjì lọ paasi inú ìjọsìn tó tí ọ̀pá mọ́ ìjọsìn tó hàn ní ìsìn là ń rétí ara wa lé lórí ìjọsìn tó pamọ́ yẹn òun làwọn sàbẹ́ máa ń ṣọ́ra fójú torí pé tíjọsìn eléyìí ò bá ti lè ní problem èèyàn kírun èèyàn gbàwẹ̀ irun ò wúlò lọ́dọ̀ Ọlọ́run àwẹ̀ ti bàjẹ́ ẹ wọ́n lóye tá a sọ ní ìsìn ọkẹ́ lọ́lé baba aláwo táwọn ẹgbẹ́ sani pé ẹ bá lọ́lé baba aláwo fàṣọdákọ̀ ọgbà nǹkan tó sọ lódodo gbọ́ lámútúkúbálùlà òwúsọ̀ làátún àrùbáyìn náà yàwó máa wọn ní gbà àwọn ẹ̀fọ́fọ́jú ọjọ́ ó sì ń kírun àwọn ò lò ń kírun ìró tí wọn ọ̀gbà lọ́dọ̀ Ọlọ́run torí pọ̀ lọ yẹ nǹkan wò lásán. jẹ́mọ̀ sáwọn àdéhùn yóò máa ṣẹlẹ̀ ni alimoyim sẹ́ẹ̀rìjọ sin inú yẹn ẹ jẹ́ ká mójútó kọjá sí wípé kí ni o a mọ̀ pé gbogbo tó yẹ ká ti sin lọ́ọ̀ nínú íńtánálẹ̀ ọlọ́ọ̀ nìkan là ń sìn èyí jẹ́ abala àkọ́kọ́ nínú ibi tá a fẹ́ gbé yẹ̀wò sẹ́wárí lábala yìí ọlọ́run ọba àlékí ọlá wa ń sọ fún wa ọlọ́run ni wà máa ń fọ̀ látùlì jìnnà wà lè ń sá ìlàlẹ̀ àbùdó àtẹ̀yìndá ẹjẹ́ èèyàn àti àlìjànú òun ọ̀dá yín lásán bí kò ṣe wípé kẹ́ ẹ lè máa jọ́sìn fún wọn ọlọ́run ní suratu Dhariyat Quran chapter fifty one verse fifty six àyà yìí ọlọ́run ọba ti jẹ́ kó yé mi àti yín sẹ́ẹ̀rí gbogbo nǹkan yòókù subhanallah. ẹjọ bá ń pa ọgbà àwọn fóònù tó ń dí stọọpù mi yẹn a sọ ọtí sínú àwọn yẹn fún wọn fún àfẹẹtì program sínú ẹni kẹyìn orí kọ bẹ́ẹ̀ lè gbà lọ́dọ̀ àwọn tó bá rí kọ ọgbẹ kẹta program yìí ẹ pa fóònù yẹn dánudánu ẹ bá mi mú ẹ bá ẹ pa tẹ bá ń kó bá ń fóònù yẹn. ìmí ètò ń dún. ó bá sọ fún yín. ló wá dé ọ̀kan gba prógrámù. wọ́n máa fa distraction ni ilé ẹjọ́ tí ò lálùbárí kàtọ́dọ̀ ọlọ́run tí fóònù rẹ bá ríngì ilé ẹjọ́ olè lẹ́wọ̀n nítorí ẹ̀ lọ́nà tó ní kí fóònù rìn ẹ̀ ń bàgbà pé wọ́n bó ṣe ọ̀pẹ́rẹ́tì fóònù àwọn tó bá rìkọ́ọ̀dù ó lè gba true flash eh, eh, kílókẹ́ flash àbí bluetooth yóò mọ̀ fa kí program wọn wọlé náà alimoyim ọlọ́run bá yóò gbà lẹ́sìn àwọn àfáà ní àyàtà kóòtù pẹ́ yìí tọ́lọ́ lóhun ọ̀dẹ́ èèyàn àtàǹjẹ̀nu lásán bí kò ṣe pé ká máa sìn ọlọ́run bá ti sọ kí ni àlẹ́ hikman fi khalqil insan wal jinn lápẹ̀rẹ̀ tá a bá ní kọ́mọ ó lọ sùkúù ó nídìí tá a torí kó torí ẹ̀ lọ sí skul ìdí tá a ní ó torí ẹ̀ lọ yẹn tọ́mọ yẹn ọ̀bá ti mójútó a mọ̀ wípé kò lè rí nǹkan kan achieve ọlọ́run náà ti wá ṣe àdéhùn fẹ́mi àti yín ìtọ́lọ́run torí ẹ̀dá wa ti ń ṣe àlejò àlẹ́ ìbáàdà tá a bá ti lè ṣe bíi nílá ìtàhálà kò sí tó ní kálọ́wà lè náà nínú àdísì Hudhayfa ibn al-Yaman radiyallahu ta'ala anhu Udaifa nínú nǹkan tá nàbí tó sọ fún òun ni wípé rẹ Udaifa ọlọ́run ti ṣe ládéhùn gbogbo ẹni tó bá lè ń jọ́sìn fún òun ọlọ́run nìkan ṣoṣo tí ò mórogún pẹ̀lú òun ọlọ́run ó ti di àdéhùn ó ti di ẹ̀tọ́ fún òun ọlọ́run aláyọ̀ àdìbà òun ò ní fìyà jẹ́rú ẹni bẹ́ẹ̀ ẹ ń bẹ eléṣin ọlọ́run nìkan ṣoṣo kò sí nǹkan míì lẹ́yìn ọlọ́run zọ́ ìrọ̀tà wàbà àtinàtà ní ìta àti nínú ọlọ́run ló ń sìn wà láìwé ẹni bí ọlọ́run ní jẹ́ yà kọ́lọ̀ mọ́jèmí àti yíyà ṣe wá rí ìjọsìn àáfàá la gbọ́dọ̀ gbọ́ nǹkan kan yé níbẹ̀ nínú tá àgbọ̀yé ni wípé a máa jọ́sìn fọlọ́run hátàlímọ́ọ̀t títí tá a fi kú ṣe ẹlẹ́mì àti yí àwa lọ́rọ̀ wa ló léwu jù àwọn tá à ń wò ń ta pé wọ́n jẹ́ kéfèé àbí wọ́n jẹ́ mùsùlùmí tí ò sin lọ́hùn a lè tí ìsọ tí ọ̀yẹ́ ń di wọn sẹ́rẹ́mì àti yìí àwa ni ká máa jáyà jù torí pa àmọ́ tí ọ̀yẹ́ ń di wa kọ́lọ̀kọ́lá ilẹ̀ àti yìí àìpẹ́ ìlàwà ń bi súná ọmọ kan tí wọ́n ń ṣàlàyé ẹnìkan fún wa tó kú láìpẹ́ yìí tó kú sí kèfèrí tó dẹ̀ ti ṣe ìsìláàmù for more than sixty years èyí ò tó kéré mo ti gbọ́kàn lẹ́nu Sheikh Isa Akindele rí bàbá yẹn arógun ṣe tì náà pé ó ṣe birthday ninety nine years láyé as a muslim ó dẹ̀ pé gbogbo àwọn àáfà ẹni tó kọ́ mọ́sálásí tó náwó sẹ́sìn ni ìgbà tí èpè hundred years ó ti di christian ó dẹ̀ kù ọlọ́run kọ́ mẹ́ta padà sí ibú ọba èmi àti yín ṣé ẹ láwa tá à ń sin lọ́run yìí àwa gan-an lè wú ń bẹ lọ́rùn wa o inú mi já sí wípé tó o ti fura pẹ́sìn rẹ ti dé kù ó tètè máa rò pé àbá sí ibú ti dé mọ́ ni èyí ó lè máa tọrọ ìsìnkì fa nínú súratul hijr nínú Quran chapter fifteen verse nineteen ọlọ́ni wà nábì sallallahu alaihi wasallam àti gbogbo ayé wa'budi rabbaka hatta ya'tiyakal yaqin máa jọ́sìn fún ọlọ́run tí kò fi wá dé bọ̀ sẹ́ẹ̀dí lẹ́kì mú abala ìwá àwọn kan nínú àwọn mùsùlùmí àpà àwọn onísúfí àwọn gùlátù sùfí yìí àwọn tí wọ́n ti kọjá ẹnu ààlà tí wọ́n ti fo bọ́dà nínú àwọn onísúfí ìtí mò ń sọ yé mi púpọ̀ o mo gbé bí ọdún mẹ́rin nílọrin tá a bá sì ń sọ̀rọ̀ súfí nàìjíríà yìí nínú ibi tí súfí ti lágbára ìlọrin jẹ́ kan bẹ̀ kódà tó bá ra àfáà mẹ́wàá náà àfáà lọrin mẹ́sàn-án àtàbàbí mẹ́sàn-án ó súfí ni wọ́n á jẹ́ mo gbé lọrin pọ̀ mọ́dẹ̀ àwọn ọmọ wọn àjọ fa issue pọ̀ tá a jọ discuss so many issues sórí ọ̀nbẹ nínú àwọn oníṣúfí tó já sí pé tó bá dáàrin kan gbogbo tẹ́yìn ṣe yóò rí sí wàhálà wàhálà ní kó lóun ṣe tàjúdù wàhálà ní kó lóun ṣe òǹgbójú wàhálà ní kó sọpọ̀ dánù bẹ̀sì wàhálà ní kí sòkòtò ọmọ ìfòkè wàhálà ní kó lóun ṣe súnà kan òun wá máa wo ẹ tó rí sí wàhálà wàhálà tọ́lọ̀ wà nígbà lọ́wọ́ tiẹ̀ òun ọ̀ máa ṣe o ó lè wọ kálọ̀ oṣù mẹ́rin tí ò ní rí sánmà yóò máa fa ọkọ̀ àjẹnù yàtọ̀ kàyànù yàbàrà tó bá wá jáde tán yóò lóhun ti dẹni ọlọ́run yóò máa wá bẹ́tọ́ sí ọ lórí pé ah ẹlẹ́yàjẹ sàdúrà fọ ìdá ọ̀fà yọ ọ̀fà yọ bá akẹlẹ̀bẹ̀lẹ̀ lórí òun ti dẹni ọlọ́run oṣù mẹ́rin tóun ti rí sánmà káyìn ó ní wọ́n sí pọ̀ ń ṣe wàhálà ṣùgbọ́n wàhálà tọ́lọ́ ò ní gbà lòun ṣe torí pé láyé ṣáàdùn ìjàmá àtà wà lálẹ́ júmọ́ à kò ní kírun jàmá kò ní kírun jímọ̀ nínú kálọ̀ àtọ̀wà I'm telling you the majority ṣe nìyẹn ìmí inú ara tó bá dà nìkan yóò ní sí pé òun ti wà sọ́là òun ti sin lọ́run débi pé tóun ọ̀bà tó sin lọ́run mọ́ ọlọ́run lè bínú sóun mọ́ gbogbo ẹni tó bẹ eléru eléyìí nínú àwa tó rò pọ̀wọ́n náà ti wá sin lọ́run débi kan pé ah mo ti ń sin lọ́run ní ìsìn ó ti pé eighty years ibi èyí tí mo ti ń sin gan sẹ́ẹ̀rí ó dàbí ẹni tó já sí wípé ó kọ́ ilé bíi cocoa house ó sì ju bọ́ǹbù sí fún rẹ̀ ńjọ́ kan ilé yẹn jó kanlẹ̀ gbogbo òjọ́sìn eighty years rẹ̀ ó waste torí náà ẹ àwa tá a dún mi láàrin ẹja aṣọ ṣe obìnrin mi ó lóyún kò bá ní ìsinlọ mọ́ ó ti kà kókó ní tóun ní òun lòun ọkọ lóyún lágbàáyé àwọn obìnrin kò lóyún ṣáájú òun yáà rí wípé yóò fẹ́ẹ́ ní ká àáfàá sẹ́yìn ìdọ́balẹ̀ fún mi kí n tó kásùn bá láàárọ̀ yìí ni ìwọ lọ́ọ̀kan lóyún láyé ni olóyún sí á ní ọmọ sí lọ́hùn mọ́ tó o bá lè sàwọn ìjọsìn kan mọ́ pé yóò lè gbà wọ́n mọ́ndé tọ́sí torí stétọ́sì oyún tó o ní èyí ò ní ọmọ kí ṣùgbọ́n bó tẹ̀yà sí pé kí ni o ẹni tó sunkún sí mú ni ọgbà nǹkan rẹ náà gbọ́ ọ̀bá yá kéèyàn wá rò pé ẹ̀mọ ẹ̀sẹ̀ bá ní menstruation ẹlòmíì jọ́kẹta jọ́kẹrin kò ní wẹ̀ kò bá ní kírun mọ́ jọ́mẹ̀ ẹ̀ gbogbo oṣù kan ní máa bí ṣe menstruation láyé tiẹ̀ kò bá ní ìsìn lọ òun ṣera rẹ ni o wà á dùdì rọ̀báká hátà ayá àti ìyá kàlẹ̀ yẹ̀kẹ́ a máa jọ́sìn fọlọ́n tá ikú ni níjọ́ tá a bá jọ́sìn fọlọ́n kú òun la tó gbà pa aráyé wa ńlá tó gbà pé kí ni o ọ̀run ọ̀dà ọlọ́run lè sìnkú nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ tó gbọ́yé òun ni wípé ìjọsìn tá a ní ká ṣe yìí gbogbo nǹkan lọ ń dá òun ló ń jọ́sìn fọlọ́ gbogbo nǹkan tó lọ ń dá pátá òun ló ń jọ́sìn fọlọ́ nínú súrọ́tùlì ìsọ̀rọ̀ Quran chapter seventeen verse forty four tèmi àti ẹ bá láàsìn lọ kìí ṣe pé sísè tá a bá sin lọ Ọlọ́run fi dá sánmọ̀ ìkọ́ni ó fi dálẹ̀ Ọlọ́run ni wàá yín mí ṣe é ilá yusa bíu bihamdi yìí ọlọ́run ní gbogbo nǹkan kò sí nǹkan náà tẹ̀mí ọlọ́run dá àfi kán máa sin èmi ọlọ́run àfi kán máa ṣàfọ̀mọ́ fún mi wàlákin la tafqahuna tasbihahu ṣùgbọ́n bí wọ́n ṣe ń sin èmi ọlọ́run ẹ̀ ní gbọ́yé léyìí tó yé èmi tó dá mi lójú kòkòrò yin bíi kòkòrò yin yẹn tó máa ń produce honey èyí ò dá mi lójú pọ̀ nígbà táwa fi ń sin oyin tá a máa ń lọ bí àwọn hives tá a máa ti ń sin àwọn yẹn léyìí tí òde lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn èmi gangan ti witness ẹ̀ fúnra mi ẹ bá dé ibi kólóní àwọn oyin pàápàá lásìkò oorun ẹ lọ sọ́dí ẹ̀ dáadáa ẹni tó bá ẹ bá láwọn àáfàá tó ń sin oyin ẹni ká sọ́dí ẹ̀ èmi fojú ara tèmi rí báyìí ni àwọn oyin sẹ̀ǹpẹ́ máa ń ní coin tí yẹn ọ̀dẹ̀ bí ọba wọn èyí ni ọ̀dà bí ìmọ̀ọ́mù àmírù wọn nìyẹn ẹ wàá rí yóò tó wájú báyìí èyí tẹ́mi fojú ara mi rí déédéé kíbúlà gẹ́gẹ́ náà kọjú sí àwọn yòókù wa tó lẹ́yìn rẹ̀ nígbà tá a fi wà ní máàdì láàárọ̀ bí tá a fi kọ́ geography Islamic geography wọ́n kọ́ wa ní nǹkan kan gbà yẹn mo wá sọ́dí ẹ̀ fúnra mi láì mọye ìgbà ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n kọ́ wa nípa bí èèyàn ṣe máa mọ kíbúlà wọ́n ń pe ìràwọ̀ kan ní sámánì nájúmọ̀lòkútù ìràwọ̀ yẹn ó dàbí ìmáàmù fáwọn ìràwọ̀ kan ni déédéé ọ̀nà kíbla nìràwọ̀ yẹn máa wà ìràwọ̀ yẹn ọ̀wọ̀ àdúró wájú báyìí àwọn ìràwọ̀ yòókù ó tó sáfù tẹ̀lé ibi tí ìràwọ̀ ń bá kọjú sí ibẹ̀ ní kíbla mo sọ́dí ẹ̀ fúnra mi lásìkò yẹn kò sẹ́dá ọlọ́run tí òun máa ṣe lọ́run ṣùgbọ́n bá ṣe ń ṣe lọ́run ọlọ́run láàlẹ́ wọ̀nyé tó bá fi á lè mú àwọn kòkòrò àwọn ewé tí wọ́n ń ṣe lọ́run tèmi àti ẹ bá là ṣe lọ́run owó èsì la jẹ́ a nítumọ̀ kankan wájú ọlọ́run bákan náà àwọn gbọ́dọ̀ gbọ́ ìjọsìn tá a láàmà ṣe tàwọn kì í fi yà ni bọ́lọ̀ ń bá ṣe ni a ṣe òun láti máa ṣe sẹ́ẹ̀rí tí jẹ́ ìbáàdà ta la fẹ́ sìn jẹ́mọ́ Allah ọlọ́run tó dá wa la fẹ́ sìn kèé ṣe bàbá wa la fẹ́ sìn torí pọ́mọ mi rí sí pé dádì òun kún fọ́ọ̀sì òun ni ìjáàbù tó rùn lójú àgbé dádì òun ọ̀bà tí lò jáàbù ìjọsìn ni ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ọmọ mi rí sí pé ààrẹ rọmọdán bẹ́ẹ̀ yòókù gbàdádì òkú ní fún yàn lóúnjẹ mọ́mí ò ní fún yàn lọ́sàn yóò kọ́ yé wa pé ìjọsìn tàwọn kì í fi yà bọ́lọ̀ ń bá ṣe ní àṣẹ láṣẹ ṣe torí pé a fẹ́ fi wá ìyọ̀nú ọlọ́run a fẹ́ fi wá ojú rí ọlọ́run ọba tó dá wa ni tí wọ́n bá sọ pé ìrun rákà méjì òun ni ká kí ní ṣubúhì tẹ́nìkan bá lọ kí mẹ́rin ó kí ṣòfò kò ní ládájọ́ gbà wájú ọlọ́run tí wọ́n bá sọ fún wa wípé ààwẹ̀ rọ̀mọ̀lọ́nù ká gbà á láti tùlú ìlfàjìr ìlàgùrú bíi ṣámsì láti ìgbà tó bá di pálùfájà rí yọ tó rùn ó fi wọ̀ òun náà ni a fi gbà tẹ́nìkan bá wà rò wípé hmm, mo ti calculate ẹ̀ ó jẹ́ twelve hours ẹmọ tó ṣẹlẹ̀ èmi ò mọ̀ jẹ sàárì tèmi ní eight a.m. ètò fi yẹ kí n parí sàárì ní kéde o five a.m. sẹ́yìn pé three hours ń tafà nìyẹn ètò fi yẹ kí n sínú ní seven màá mọ̀ sínú ní kéde o ten wàláhì téèyàn bá kú báyìí ọ̀hún àwẹ̀ lọ́dọ̀ ọ̀nà ẹ jẹ́ káwọn da láàrin gbogbo wa ni ká lọ tún àárín ṣe bọ́lọ́hún bá ṣe ní ká sin òun lápẹ̀rẹ́ ń sìn kéèyàn ó lo hijab ìjọsìn ni kèé ṣe fashion bọ́lọ̀ ń bá ṣe ní ká lo hijab bá nàbí sọ́lọ̀ náà sọ́tọ́ ní ká lo hijab bẹ́ẹ̀ láti lò hijab ti di fashion lónìí hijab ti di competition hijab ta ló dáa jù hijab ta ló wọ́n jù nínú májẹ̀mú hijab hijab aláyẹ̀kú náà sí náà tàn fi náà sí hijab ò gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ ẹ lọ wo hijab àwọn ẹlẹ́yà lónìí wọ́n wà kóṣẹ́ sí hijab hijab tọ́lọ́nkọ́ lọ́wọ́ kèé sèmi ni mo sọ bẹẹ àwọn tíra ẹ̀rí láti inú Kùránì àti súnà ló sọ bẹ́ẹ̀ kọ́dà lè bẹ̀rẹ̀ sáwọn náà ti gbọ́wọ̀n rà kí lọ́wọ́ kà pa sáwọn lọ́lọ́ tó ń bá rí bá rà sáwọn kọjá wà sáwọn náà àwọn àfa àwọn sáwọn gan wọn kọ tí àyè kí ìjáàbù ọmọ ẹjọ́ sọ lónìí obìnrin ọwọ́ ìjáàbù ìjáàbù jọ sọ ẹlẹ́yà tó tó wọn máa lọ ẹlẹ́yà ìjáàbù ló ń lò òun bojú rẹ kí láàbùrọ̀ máa yọ ojú rẹ lẹ̀ àdìsí ibn abbas tó láwọn máa ń yọ ojú kan lẹ̀ sóyè ní ìsèfé bárúkọ́wù náà ń lò bárúkọ́wù ó dàbí àpò èlùbọ̀ gidi ẹ bá máa gidi aṣọ kan tó jẹ́ kó táìtì ní tọ́já sí pé ríran ń bẹ̀ wọ́n wá kan lẹ̀ kan lè ríran lónìí ní ìṣègùn ẹ̀yìn ẹlẹ́yà àwọn àfáà àdìkẹ́ ẹ mọ̀ ráwọn ẹlẹ́yà ẹlẹ́yà mi lọ ẹlẹ́yà pupa rèé o ẹlẹ́yà dúdú rèé o wọ́n ti mọ̀ ládùúgbò torí yọ yọjú lẹ̀ ni kódà ẹlẹ́yà mi tán ọba ti mọ̀ ń gbọ́ ọlọ́mọge lẹ́yìn ìgbọ̀bá wọlé ọkọ tán ó tàn pé kíni o ẹlẹ́yà aráṣùdì ní bọ̀ yìí o ó ti mọ̀ pé òun ní bọ̀. ìtàn bá ní àfisìn náà ta òkì fi yà bí wọ́n bá jẹ ní àṣẹ òun láṣẹ kíni o òun láṣẹ. bákan náà ìbádà àlàmíyà ni ìbádà Islam ó kárí ayé tẹ́ ẹ bá ti lè rí ìjọsìn kan tó bá ti lè wà lókà kìí ṣe ìjọsìn Islam jàmọ́ ẹ̀gbọ́n tí mo sọ yẹ o kí mo pe ìjọsìn Islam alamiya ṣé ẹ rí ìjọsìn alamiya òun ni pé bá a ṣe ń ṣe Nàìjíríà wọ́n ṣe Saudi Arabia wọ́n ṣe lamẹ́ríkà wọ́n ṣe ní Ghana wọ́n ṣe ní Britain wọ́n ṣe ní Rome wọ́n ṣe ní Italy ìjáàbù lẹ́ ń lò yìí ayé ti di ajára wọn lọ́wọ́ DSTV bí wọ́n ṣe ń lò jáàbù Saudi Arabia rèé bí wọ́n ṣe ń lò jáàbù ní Malaysia rè bọ́n ṣe ń lò kọ́tọ́rù nìyẹn lẹ́yìn àwọn tó bá já sí wípé báwa náà ṣe láwọn ẹ̀tọ́ ẹgbẹ́ lẹ́fù yìí máa ń lè wá ṣe kí ni ó jura wa lọ tó o bá ráwọn ibi tí wọ́n ti ń bo lápẹ̀rẹ̀ ní ìsìn àáfàá kan náà àwọn èèyàn tó wà ní Saudi Arabia ó sẹ́ndì picture kan ó sẹ́ndì kìlọ̀ pẹ̀ fídíò kan sí mi ní WhatsApp láìpẹ́ yìí àwọn obìnrin lágbàáyé wàlẹ́ àwọn obìnrin lẹ́ àbí yín báyìí wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì láàrin ara wọn àwọn obìnrin tó bojú lọ wà tí ìmọ̀ oṣù wà lórí fóònù mi ń bì fúnra wọn they were very organized obìnrin tó arabic náà fi ṣe lecture o obìnrin tó ṣe lecture obìnrin tó coordinate wọ́n ṣe tí wọ́n tọ́wọ̀ well organized sì wọ́n sẹ́yìn pé òsìntà wa nàìjíríà àga tí wọ́n nígbà téèyàn lọ lo conference hall kálukú jókòó lórí àga kọ̀ọ̀kan tẹ́tì mọ̀ pé ac wà lẹ́yìn environment gbogbo wọn dẹ̀ jókòó bẹ́ẹ̀ ṣe jókòó ìgẹ́lẹ́ làwọn náà jókòó tí wọ́n arrange àga wọn lọ tẹ́ pé kálukú wọn bojú wọn lọ torí kéèké ìṣèjọsìn nàìjíríà kéè ìṣèjọsìn saudi ìbáàdà kíni o àlàníyà táwọn bá ń kí tàràwì ní ramadan lọ wọ amẹ́ríkà wọ́n ń kí tàràwì ní amẹ́ríkà wọ́n ń kí tàràwì ní britain ṣé tí mo sọ yé tó bá ti á di pé ìjọsìn kan ọwọ́ ń rò pé ọ̀dà bíi ẹgbẹ́ bàdàn nìkan náà ti ń ṣe ìjọsìn máa pè bídí àná gbogbo ayé kan ti ń ṣe mọ́lúdì mọ́lúdì ọjọ́ ìbí àná ni ìwà nǹkan jẹ ìyẹn àfáà tá a bẹ̀rẹ̀ rí ẹ àwọn náà fẹ́ ṣe mọ́lúdì kódà àwọn sùkú mùsùlùmí mi náà ẹ fẹ́ ṣe mọ́lúdì mọ́lúdì kí lọ́kàn wọn pa mọ́lúdì ṣé mọ́lúdì jẹ́ ìjọsìn àgbáyé ni ìjọsìn àdádálẹ̀ kan táwọn kan dálẹ̀ tó fi wá nǹkan jẹ ṣùgbọ́n tó bá jọmọ́ ìjọsìn Islam ó rí pé ìjọsìn yẹn ṣe kí ni ó kárí ìyàtọ̀ tó lè wà ń bẹ̀ kálukú wa lè máa ti bí à environment téèyàn bá wà ó lè ṣe kí ni o lápẹẹrẹ ká gbọ́rọ̀ Ọlọ́run ìjọsìn ni òsì lè má àwọn kan kan jókòó nínú ebútu bíi ti nàìjíríà tá a jókòó lẹ́ẹ̀lẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn kan sì lè wọ́n lè jókòó lórí àga ni àwa lè máa kéwú ká máa kéwú lórí àgbo onípákó kára sọ́ndé wọ́n máa kéwú lórí àgbo oníkéni oníke kálukú wa lè ti bọ́lọ̀ bá sí environment àti bọ́lọ̀ ń bá sí ipò kálukú ṣùgbọ́n àwọn ìjọsìn kan bẹ bákan náà láti ṣe ọfẹ́ kìlọ̀ bákan náà ọfẹ́ gbàwẹ̀ bákan náà country yẹn ń sìn láǹsì àníbọ̀dà kan post issue yẹn àwẹ̀ tiwọn gbogbo tí máa bẹ láàrin pé wọ́n sínú àti sàárì four hours ni be almost close to twenty hours náà fi gbáwẹ̀ kí ló fà tálùfà jáde báyìí lọ́dọ̀ tí wọ́n báyìí wọ́n stọ́ọ̀kù sàárì tóòrùn bá parí òòrùn wọ̀ báyìí wọ́n kí mọ́ minute and the next few minutes wọ́n kí ṣáì wọ́n lọ sùn báyìí oorun three hours ní sàárì ti tó wọ́n àgbẹ̀rẹ̀ torí ẹ̀ pé ẹni ní nàìjíríà twelve hours náà fi ń gbààwẹ̀ àwa náà ṣe kí ni o kèé sọ̀rọ̀ hours mintulu ìlfàjírí ilà ògbòrò bìṣà àṣẹ ìjọsìn ntọ́kárí ayé ni a gbọ́dọ̀ ṣàkíyèsí lè dáadáa ṣe wá rí ìjọsìn kọ́lọ́hún lè gbà lọ́wọ́ èèyàn àwọn àfáà ní májẹ̀mú mẹ́ta ń bẹ míì ní sọ̀rọ̀ ọkọ lórí àwọn májẹ̀mú ìmọ̀ àbúrífù ẹ̀ torí pé mo fẹ́ mú àwọn àpẹẹrẹ àwọn ìjọsìn kan wá tó ká focus tí ó sọ wá dẹni ọlọ́run kọ́lọ́n já jẹni ọlọ́run ṣé àrí gbogbo tá a bá rí àṣẹ nínú ìjọsìn ọlọ́run ní sọ pé mi ìfẹ́ yóò bá sọ wípé mi ìfẹ́ ságbà téèyàn bá lè sin lọ́n kú tọ́lọ́ ní máa tara rẹ jẹ èmi kọ́ ló ń sin o èmi ò fẹ́ o mi ò fẹ́ tó o ṣe sẹ́ẹ̀mọ̀ pé ọ̀rọ̀ èèyàn dàrú wájú ọlọ́run yẹn sẹ́ẹ̀ láàrin yìí mo fẹ́ káwọn da láì àwọn májẹ̀mú mẹ́ta tá a fẹ́ sọ gbogbo ìjọsìn tá a bá ṣe tí májẹ̀mú yóò bá ti sí ń bẹ̀ ọlọ́run nígbà ìjọsìn yẹn kọ́lọ̀ kọ́ mọ̀ da ìjọsìn wa lù wá láyà alákọ̀ọ́kọ́ ni àlè Islam kéèyàn jẹ́ mùsùlùmí torí pọ́lọ́ ni wà kọ̀dímúná ìlà ọmọ amìlú mìnà amẹ́lé fàjálnáwó àbámọ̀ fúrọ̀ ṣé ẹ rí àwọn tó ti gbẹ́rù gbọ́n rí àwọn kèfèrí gbogbo iṣẹ́ tí wọ́n ti síwájú nínú iṣẹ́ tí wọ́n rò pọ́lọ́ ọ̀sà àwọn lẹ́sàn ọlọ́láwọ̀ ọlọ́run á kú dànù á kú iṣẹ́ wọn dànù nítorí pé wọ́n sa ìmòrè sọ́nà wà mọ́ ní yẹ́kútà kí gọ́rọ̀ ìsìláàmì yìí náà fàlàyé kúbalàmì wọ́n wà fìlà àkírọ́tì mínàlá kàṣírí sọ́nà tó alìmùrán nìyẹn áyà 85 Quran verse eighty five ẹ ń bẹ́ẹ̀ lọ wá nǹkan mi lẹ́yìn Islam ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ yóò sì wà ní àwọn tí ó ṣòfò ṣe láàrin ọlọ́run tún èmi àti yín gbogbo ohun tó lè ba Islam wa jẹ́ ẹ má jẹ́ á ṣe ìwọ tó o bẹ́ẹ̀ lè ba Islam ẹ jẹ́ lóòótọ́ lòun lò jáàbò lóòótọ́ lẹ́lẹ́ àásùnà ní ọ lọ́dọ̀ ọlọ́run ti di kèfèrí sáàrí gbogbo tó lè ba ímánì wa jẹ́ nínú ṣíríkù ká máa ṣẹbọ máa tọ́jú wọlé olóògùn kí ká fún ọ ní nǹkan kan ọmọ fẹ́ wù yín gbogbo tó bá ti rí tó bá ti rú ọ lójú máa bi àwọn àáfàá tí wọ́n nímọ̀ ẹ̀yin àáfàá ṣé lè yí ètò ṣẹbọ o tí ò tó lè bà síláàmù jẹ́ o kìí ṣe gbogbo nǹkan lẹ́bọ ṣùgbọ́n èyí tí wọ́n ọ̀bà mọ̀ bí àwọn àáfàá pé wọ́n ní ká ṣe báyìí ẹlòmíì sì tó ní problem bí ẹlẹ́yà kan bàbẹ̀ yìí lẹ́tà lọ́kọ rẹ̀ wá bá wa tó wá ṣàlàyé pé orin kan ti rọ́ọ̀lù lè nígbà ọ̀fẹ́ béèrè béèrè lọ́wọ́ tiwa lórí fóònù ọ̀há ìdí àwọn nǹkan kan ẹlòmíì tán rẹ̀ jẹ́ ó fi ó fi àlìjẹ́ náà rẹ̀ ó fi ń ta káàtì ìtí wọn ní ó ṣe ẹgbẹ́ tó jẹ́ pé ṣíríkù gẹ́gẹ́ nìkan ọwọ́ ọ̀há ìdí ẹ̀ fáwa ẹgbọ́ tí ló burú ń bẹ̀ nígbà ọmọ òtètè wuyé wọ́n ní káwọn ó ṣe báyìí káwọn ó ṣe báyìí káwọn àmì gbogbo eléyìí nǹkan àwọn nǹkan ewé kó nǹkan yìí òkè sára mọ́ ṣùgbọ́n wọ́n ní ọkọ̀ ọ̀fọ̀ sí ọwọ́ àìdí eléyìí ọ̀fọ̀ ta ní ọ̀fọ̀ àti ọ̀sọ̀ di ṣíríkù

mansura ọlọ́run ti kù dànù kò sí ládà kankan bí ẹjẹ́ aṣọra ọlọ́run jẹ́ kí islam wọ́ bàjẹ́ ẹlẹ́kejì ní àlè class gbogbo ń tá a bá fẹ́ ṣe nínú ìjọsìn ẹjẹ́ ká ṣe ń torí tọ́lọ́ àdìsí ń bẹ àdìsí àbúrera sẹ́dádìsí àbúrera yẹn riwayat àwọn ọ̀nà tó gbà wá pọ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ kí n lò kán lù àwọn riwayat yẹn bàbá sọ́lé almunajid wọ́n mú kan wá nínú tíra àwọn alasalimu nàbàwíyà fíìmù alájá ti sẹ́rẹ̀ tí mo fẹ́ sọ yìí ìwáyà yẹn lágbára pọ̀ àbúrẹ́rà rọ̀bí allah anhu níjọ́ kan ó fẹ́ sọ àdìsí fáwọn sàbẹ́ àti àwọn tàbí rome àbúrẹ́rà bá dákú ọba dákú ẹni tí èsì pé wárápá gbé lọ́ba dákú lọ ojú ẹsẹ̀ àbúrẹ́rà kí ló dé kí ló ṣẹlẹ̀ ọba tó jí ó lẹ́rù ló bá àdìsí tí mo fẹ́ sọ lọ́dẹ́rù bà mí àkí ló dé ọba tó fẹ́ sọ àdìsí ọba tó dákú lẹ́ẹ̀kejì àbúrẹ́rà ọ̀wá ìjọ tó ní ó tún dákú àfà ẹ̀ẹ̀mẹ́ta lọ́dá mú bẹ́ẹ̀ ó ní tó gbòun lẹ́rù ní wípé anábì sallallahu alaihi wasallam ó ní tó bá dijọ́ ọ̀gbẹ́ ìdí àlùkìyàmọ̀ wọn ó mú àwọn èèyàn mẹ́ta kan wá àwọn èèyàn mẹ́ta yìí nínú tá a mọ̀ ni pé first class lọ́yẹ kan jẹ́ náà àlùjánnà ṣùgbọ́n kí ló sọ wọ́n dolórí ibú tí wọ́n fi jù wọ́n sínú náà ádámù ní ikhlas wọn à ń ṣe nǹkan torí tọ́lọ́ọ̀ ó lẹ́ni alákọ̀ọ́kọ́ òun lẹni tó jẹ́ onímọ̀ tó mọ kùránì kà tọ́ba ní ọkà kùránì bí kan ní ọkà bí tẹ̀jú òun ni wọ́n ká wọn kùránì ọmọ kọ́ wọn ní náà sọ́rọ̀fù ṣùgbọ́n gbogbo ohun tí ń kọ́ wọn yẹn kọ̀ọ̀kọ́ wọn ń torí tọ́lọ́ kán lè ba àpè lóní mímọ̀ kán lè mọ̀ ọmọ nǹkan kà ọlọ́run wà níbi pé tó o gbìyànjú láyé o ṣùgbọ́n gbogbo ohun tó o ṣe nítorí àwọn ọlọ́run ṣe ṣe yóò wọ́n ti yàn láyé ẹ̀jù náà sẹ́rìnì àti ìníká sọ́ra gbogbo tá a bá ṣe lẹ́jọ́ ní pàṣẹ dáàbà á ẹlẹ́yẹ òun ní ọ̀rọ̀ lókè ní ọmọ ọlọ́sàdé káníkà lè yàn ni wọ́n yàn wà láì lọ́dọ̀ kò sí ládàá kan àkáǹtì ẹ̀ ìwé àkáǹtì ẹ̀ ọ yẹ kó bá tó tó ọba ọ̀kadà ni ọba ṣé àgbẹ̀dọ̀ tí máa jẹ́ èèyàn rálùjẹ́ náà ní kéèyàn náwó ṣùgbọ́n owó tí ń ná kán lè sọpọ́ náwó ni kọ̀ọ̀nà torí tọ́lọ́ ọlọ́run nìkan jù lóun náà ìwọ náà parọ́ lọ bá àwọn tó ṣe sí àrími fún láyé alìtẹ̀jìdú náà ń da ohun fàwa báyẹ̀ tí ẹ̀rẹ́ san gbà jàmáà níjọ́ náà kò sẹ́ni tó lè fún ìyẹ̀rẹ́ san àfọlọ́ ọlọ́run nìkan ju òun náà náà náwó náwó torí pé kọ̀ọ̀nà torí kíni o kọ̀ọ̀nà torí tọ́lọ́ ẹja máa ṣe káwá torí tọ́lọ́ ẹlẹ́kẹta lẹni tí máa ń jagun sójú ọ̀nà ọlọ́ abẹ́ni tí máa ń gbìyànjú ah mo pààyàn one thousand níbi ogun Afghanistan níbi ogun gẹ́gẹ́ kan mo ṣe báyìí níbi wáàsí báyìí mo ṣe báyìí níbi sẹ́mínà báyìí mo ṣe báyìí ẹni yẹn máa ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n gbogbo ògbìyànjú ẹ̀ kán lè bá olódù gbìyànjú ọlọ́run ni ẹ jù náà ná ọlọ́run sì ni àtìyín bẹ́ẹ̀ gbogbo òjò sì tá a bá ṣe ẹja ṣe torí tọ́lọ́ ẹlẹ́kẹta òun ni àlùmọ̀tá bá hàn nínàbí sallallahu alaihi wasallam ká máa fi kọ́ sí bá nàbí ṣe ṣe ìyá wa Aisha radiyallahu anha ó ní pé man ahadafa fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹ ń bá lọ dá bídí àlẹ̀ tó lọ dá dàda àlẹ̀ ní ẹ̀sìn wáyé ní nǹkan tí èsàrà ìsìláàmù ọlọ́run nìkan dàrú láyà ni Bukhari àti Muslim àwọn náà gba hadith yẹn wá ṣé ẹ rí lábalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí èmi àti yín ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ṣé ẹ rí ní táwọn èèyàn fi máa dá wàhálà alẹ́ ní ìsìn mo gbọ́ àrùn yìí dáadáa òun ni ọ̀rọ̀ súnà àti ọ̀rọ̀ bídáà wáàsí eléyè ṣe wáàsí súnà bídẹ́ àwọn tó lódìdí tọ́pìkì kan tó lọ́tọ̀ yẹ ká yanjú lọ́tọ̀ sáárì tí wá ni pé lọ gbàgbọ́ yé kíní jẹ́ súnà kèé ṣe ń tẹ́nìkan design pé ní súnà ní súnà súnà ní nǹkan tọ́lọ̀ àtànàbí rẹ̀ tànàbí níbi ká ẹ ṣe ṣeré ẹlòmíì ó rí súnà lẹ̀ yóò sì máa lò fẹ́ ẹnu ìfẹ́ ẹnu ti ẹ̀yẹ ní ọ̀rọ̀ àpẹ́ ìsúnà inú táwọn ọ̀dọ́ ti ń dàgbò lórí tí wọ́n ń ṣe nìyẹn ìtí èsè súnà wọ́n wá pè súnà ìtí ò tí ìtò dídí àwọn òpè òdídí à wọ́n sì máa kàfárà àwọn èèyàn lọ́tòrí ẹ̀ àwa gbọ́dọ̀ sọ́ra tí wá ní pé gbogbo òjò sítáwà náà bá ń ṣe ṣèwádìí kí ni súnà lórí ẹ̀ súnà yẹn ni kó o tẹ̀lé mọ́ tẹ̀lé fẹ́ẹ́nù rẹ mọ́ sì tẹ̀lé àdàdà lẹ̀ ṣe tá a bá wá ń sọ̀rọ̀ ọ̀jọ́sìn àáfàá ní ká lọ gbọ́ yé àwọn ìjọsìn kan bẹ tó sọ̀yàn bí kéde ẹni ọlọ́run sáàrí kéèyàn wá jẹ́ ni ọlọ́run yẹn òun ni ó jẹ́ kéèyàn ò tètè rálí ìjà náà wọ̀ kéèyàn ò jẹ́ ẹni ọlọ́run òun ni ó sọ̀yàn di abida. mo lísì àwọn ẹ̀jọ́ ìtàn bẹ́ẹ̀ tó ogún dání ń bì àsìkò olè gbà mí náà bẹ̀rẹ̀ máa sọ díẹ̀ bẹ́ẹ̀ ìtàsìkò bá lè gbà mí ṣùgbọ́n kí n tó lọ bí ìjọsìn àáfàá níwọ̀tọ̀ jẹ́ mùsùlùmí lóbìnrin lọ sọ́ra o ọ̀fẹ́ ẹ̀sìn lọ́n wàláì yóò sì máa nira fún ọkọ̀ lọ́rùn sí i àṣà ní àwọn màwá ní olè ìbáadà àwọn tí èyí jẹ́ kí tọ́lọ́ ọ̀rọ̀ yàn lọ́rùn méjìlá ni mo list síbi jàmẹ́ ẹ̀ láì tí dáadáa torí tọ́lọ́ sẹ́ẹ̀rì tí mò ń sọ yìí àtọkùn àtobìnrin lè general ni èyí ọ̀fẹ́ kírun ọ̀fẹ́ ṣe náà fílà wàlẹ́ kò sí nírọ̀ ọlọ́run èyí ọ̀fẹ́ ṣe tahajjud wàlẹ́ kò nírọ̀ ọlọ́run ọ̀fẹ́ gbàwẹ̀ súnà yóò ní ọlá kódà lómi ọ̀fẹ́ rò ah, láti jẹ́ ìmọ̀lẹ̀ tí ní màmá ẹ̀ ọ̀fẹ́ wojú yóò ní ọlá òní lè bójú ọ̀fẹ́ ṣe náfìlà àdúrà kò ní rọ̀ lọ́rùn ọ̀fẹ́ ṣe àṣkáàrù láàárọ̀ yóò ní ọlá ìwọ tíjọsìn wà níláì o lè wo fídíò fún wákàtí mẹ́ẹ̀ẹ́dógún o bí petrol ṣe wọ́n yìí ọ lọ wá owó tẹ̀ ra petrol nítorí ẹ̀yà ayé àtẹ̀ràn yóò ṣogbo ntẹ́lẹ̀ àmì ìwò ló lé nìyẹn sẹ́ẹ̀rí àwọn tí mo fẹ́ sọ yìí tọ́ bá ti lè pọ̀ ní òsèmí ayé wa tọ́lọ́run ò ní wá láà fẹ́ gbìyànjú ká máa ṣe tọ́lọ́run ṣùgbọ́n kò ní rọrùn àáfàá ni ká sọ̀ra alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí èyí jẹ́ kí tọ́lọ́run rọ̀yàn lọ́rùn téèyàn ọ̀fẹ́ ẹ̀sìn lọ́hùn téèyàn ò ní rí ọlọ́run sìn òun ni àlè ṣìgálù bíi umuri dunia kọ́rọ̀ ilé ayé kó tóbi lẹ́mìí èèyàn kéèyàn òbí sì pẹ̀lú àlámọ̀rí ilé ayé wàhálà ìtọ́lọ́run nira torí iye ayé àti tọ́lọ́run wọ́dà náà pósìtì ni wọ́n sì rí pé wọ́n dà ní opposite kò lè dúró papọ̀ ká sọ pé ẹlẹ́yà yẹn wọ sọ white black kò jọra wọn epo pupa àti white wọn èso rẹ̀ wọ́n dà ní opposite òdodo àti rọ́ wọn èso rẹ̀ ṣé ẹ rí lónìí ìtí mò ń sọ yìí bó ṣe jẹ́ kó ti bá ẹ̀yin ọkùnrin bó ṣe bá àwa tá a jọkùnrin ẹ̀yin obìnrin ti ẹ̀rẹ̀ ó jù yín sínú dustbin ni lónìí wàhálà tá à ń ṣe lórí ayé kò jẹ́ àrítọ́ lọ́n ṣe kí ni ọ̀jẹ́ káàfọ́ ọ̀gbáwẹ̀ ọjọ́ monday torí ibi iṣẹ́ kí ni ọ̀jẹ́ kẹ́lẹ̀ ọ̀gbáwẹ̀ monday thursday torí ibi iṣẹ́ kí ni ọ̀jẹ́ kẹ́lẹ̀ ó ṣe àṣkáàrù kò tó kù òlé tó bá pẹ́ kù òlé yóò kò ní rí mọ́tò kò sì tó jí lóru kó ṣe àṣkáàrù ẹ̀ tó yẹ kó ṣe lẹ́yìn àṣùbà kó ṣe ní kíni o before ṣubú yìí kódà kọ̀jẹ́ kọ́ráyé tẹ́lifíyàtúlẹ̀ ọ̀làdì kankan téèyàn bá ti lè jẹ́ kó ti lè bí sí ó ti ká ìròjú pẹ̀lú àlámọ̀rí ilé ayé wàláì ìjọsìn tọ́lọ́run yóò ní problem mo wá ń rọra àmì àtẹ̀yìndẹ́ ìjókòó yìí ìwọ tó o bá rí pé ayé ti ń gbé ọ lọ tó o bá fẹ́ rí tá à ń sọ lónìí yìí ọ wà á lọ tú okùn pé ìwọ ayé àṣírí rẹ ti tú mi wá àṣì tí mo gbọ́ lónìí só ti yé èmi ò lé ọ kí mọ́ o ayé ọmọ wa sáré tẹ̀lé ọ ọmọ wa fi mọ́ ẹ̀gbẹ̀rẹ̀ pé àbí wèrè ọ ni kó lẹ́yìn mi jọ yọmọ wa ni jọ ń torí ọlọ́ọ̀ ọ̀dà ọ̀wá tiẹ̀ mú díẹ̀ nù mi ọ̀dà jẹ́ mú wọn bẹ́ẹ̀lẹ̀ torí kí lè máa rí jáàbù gidi wọ̀ ọ̀wá jẹ́ mú wọn bẹ́ẹ̀lẹ̀ torí àwọn ká lè máa rí tọ́lọ́n dá sí ọ̀wà máa mú wọn bá tó nídìí bẹ́ẹ̀ tọ́run òfin ní bọ́mọ lọ́wọ́ ẹ wá wọ ayé yìí o kọ́ wá bí sí pẹ̀lú ẹ̀ bó ṣe àwùkọ wá rí kó tó ọ̀wà dà lẹ́jọ́ kan kọ́ wa ní bọ́wọ́nù sáré kò ní bọ́wọ́nù sáré ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí èdè yìí kéèyàn ká o pẹ̀lú ọ̀rọ̀ lé ayé ọlọ́run ní bálítú fìrú náà àyáàtà dúníyà wal akhiratu khayrun wa abqa ṣé ẹ ráwọn tá à ń sọ yìí wọ́n gbọ́ láfáyé ayé tóbi lẹ́mìí wọn ọ̀run sì ló lóore jù kí ni òjẹ́ kẹ́lòmí ò lè bojú dòní torí iṣẹ́ ìjọba tó o bá ní táyà níbi iṣẹ́ ìjọba èyí ló ní ìjọ ti iṣẹ́ ìjọba sọ torí ẹ̀rọ owó mọ́kà lọ ni tó o bá wá lọ mọ́kà gẹ́ tó o lọ mọ́kà nígbà one million tó o go mọ́tò lọ́nà one million gẹ́gẹ́ níjọ́ tó o bá kú sájẹ̀ wọn gbé ọ sínú mọ́tò kán gbé ọ sínú sàárè sàtífíkẹ́ẹ̀tì rẹ sóyé kán fi ráàpù rẹ kán mọ̀ lásọ funfun wà láì téèyàn bẹ́ẹ̀ lé bísí pẹ̀lú ilé ayé tọ́lọ́wọ́ mọ̀nira fún un yóò fẹ́ tìlàwà kùránì kò ní lè tìlàwà torí pé aago méje ni àbọ̀ ní òde ibi iṣẹ́ ẹ tó wá mọ̀ wà láàlẹ́ ayé bọ́ ọba ṣe wá ń dúró nínú ilé ayé bẹ́ẹ̀ lọ́mọ ìdènà sọlọ́run sí torí àsìkò tó ọmọ fi pìpẹ́ alẹ́ ayé yóò máa pọ̀ sí àsìkò tó ọmọ wa kéré sí ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí èdè ìròyìn tọ́lọ́run ṣe. ẹlẹ́kejì nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kí bàdá ò nira téèyàn ọ̀fẹ́ ẹsẹ̀ náà tí ò nírọ̀rùn òun ni alinkibabu aláṣàwàt kéèyàn tẹ̀rì sínú kíni o lustful things àwọn nǹkan adùn àwọn nǹkan kí mo pè ṣàwàt àwọn nǹkan adùn bẹ̀rẹ̀ látòrí àwọn fídíò kì ṣe rí lónìí majority àwọn àlàtù tẹkinọ́lọ́jì yà àwọn irinṣẹ́ ìgbẹ̀lódé orí ibú ló ń kó bálẹ̀ mùsùlùmí falila ilhamd wàláì tí máa fẹ́ ra fídíò lónìí màá rà èyí ní fídíò ní olé èyí sì ní tẹ́lì ní olé tí màá bá padà ní ilé tí conclude pé máa ní for now stand mi ní pé mi ní ní lẹ́yìn laptop mi àti kọ̀ǹpútà tí màá fi ṣe research for now mi ní tẹ́lì mi ní mọ́kọ́fẹ́ lọ́ra ń jẹ́ òní tí mo ti kọ́ fún abájẹ́ rà mo gbowó mi padà ìsìkára mi ò tí ì rà imani mi stick before now wà láìtì máa bá dára security lágbára ní òní abẹ́yẹlẹ́ àkọ́ni táàfà àti wá nẹ́tíwọ́ọ̀kì lọ pàápàá ìlú àwátá ìdí ẹ̀gbẹ́lẹ́ tá a máa rẹ̀ uk kí ni mọ̀mọ̀ tí ó ṣẹlẹ̀ ní olé mi kí ni mọ̀mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹlẹ́ àti níbàdàn ẹlẹ́ à táàfà àti lọ bí iṣẹ́ tọ́lọ ra petro tí sì wo àwọn eré ìbúnú ilé eré tí ó bá ti wẹ ya ayé ẹran yóò ṣogbo àáfà wa gbàgbé nǹkan kan ọwọ́ amúnú ilé làáfà bá báyàwó rẹ̀ sẹ́yìn àáfà àwọn ẹlòdìdì kò ní sáré pa jẹnẹrétọ̀ ó fẹ́ pa kẹ́sẹ̀tì àáfà tí ń gbọ́ láti tàpé nínú ilé mi wàát àáfà tó fetí sógiri ẹ̀yà ayé ẹ̀rẹ̀ yóò ṣogbó nínú ilé mi àáfà rí ẹlẹ́ọ̀lọ́gba fídíò ní fídíò club má ṣe mistake o ìsọpadà àmọ̀ ní kẹ́yìn lẹ́tẹ́lì ní fídíò ní ilé o majority ẹ̀yìn ẹlẹ́yà ìgàn ó kó fáírọ́ọ̀sì rẹ̀ yín náà ṣèbí tẹ́lómi ìjókòó tí àtàwọn ọmọ yín nìyẹn ọmọ ẹlẹ́hà ò ní kúránì lórí mọ̀ ṣèbí gbà kan láyé ẹjọ́ ọ̀tọ́ fi rè wá ní báwọn ọmọ wa kán máa kúránì majority yìí ti bímọ tọ́mọ tí wọ́n ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ẹ bira ayé ẹ̀sìn tẹ́ ẹjọ́ kò yìí mélòó ni ọmọ ẹlẹ́wà jésù àmọ́ ṣe bá rí nínú yín tọmọ yín parí secondary school tó parí primary tí ò lè ka kúránì yẹn ju àbẹ́yẹn ẹlẹ́hà jò ní ìrànkọ́ yìí ni ẹ̀yẹ́ lẹ́yìn àti onínà kọ́ ìtẹ́ẹ̀sẹ̀ wá sí láwọn ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù ológun àwọn ṣọ́ọ̀bù olófì gbogbo àwọn wá sí yẹn sí òtí gbọlúdé ni àwọn ọmọ tí yín lónìí níjọ́ ní àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ẹlé wọn kí wọ́n sì dẹ́lẹ̀ àṣù náà àwọn ọmọ tí lónìí wọn làwọn ò lè bojú wọn yarí mẹ́rin lọ àwọn ọmọ ọlọ́mọ ń jò ní ìbojú secondary school tẹ́yìn ọ̀bá inú wọn ń bẹ níjà pàgọ́ ìtumọ̀ lè máa dákọ̀ wọn tán bojú lẹ́lẹ́ta high school tán bojú lólúbàdàn tán bojú ní goodwill tán bojú nìbàdàn city tán bojú ní musulman school ní secondary school ṣe báwọn ọmọ yìí wà secondary school sàn bojú lónìí ṣe ń jẹ́ kán máa lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan alikibabu alashawat àti kó sínú adúlé ìtẹ́lómi ọ̀sọ̀rọ̀ sáfà rẹ̀ lórí ni pé ẹ ra fídíò ní ilé ẹ ra mọ́tò ẹ kọ́lé tuntun ẹ rọ̀kadà ẹ raṣọ léyà fún wa kò sọ lórí pé ẹ mójútó kùránì àwọn ọmọ mi o ẹ mójútó àdìsí yá àwọn ọmọ mi o mọ̀mẹ́lẹ́ akọ́sùmọ́kọ́ wà ń bí ìgbò òfin wa léèké lọ́dọ̀ wa gbogbo àdìsí ọba kọ́ léèké o àwọn àbúrò rẹ̀ ìkànnì àwọn àbúrò rẹ̀ ẹlẹ́yàní tóun náà bójú tó ṣe nìka lọ́dọ̀ tó lọ tá a lọ bí nìka rẹ̀ kò sígbà tẹ́ bá délé wọn báyìí àwọn àdìsí tóun ọba kọ́ léèké o yọ̀mọ̀ wá káwọn àbúrò rẹ̀ ìkànnì àbúrò rẹ̀ tó máa ń kọ́ ṣèbáyé ìdúgbà ní ìsìn shahawat adolé ayé afẹ́lò ọ̀rẹ́ níjà ẹlẹ́àmìnú níjàbù twenty inú kọ́ńbọ́ọ̀dù yìí ṣèbí lánàá ìjàbù méjì mẹ́ta ni tọ́lọ́run sì rọ̀ wá lọ́rùn kéèyàn oníjàbù twenty kan ní problem ṣùgbọ́n tó bá jẹ́ sí pé wàhálà bí ìjàbù twenty bí ó ṣe di thirty wàhálà bó ṣe máa ra glove glove dọ́sìn méjì bí sọ́ọ̀sì ló ṣe máa jẹ́ dọ́sìn mẹ́ẹ̀ẹ́dógún bí wọn náà ṣe máa lo gold tó bá jẹ́ pé wàhálà eléyìí nìkan ni ẹ̀ ní rí tọ́lọ́run ṣe o kèé ṣe pé o ẹlẹ́kẹta iriti káàbùlì máa á sí kéèyàn ọmọ ṣe lọ́n níjọ́ bá ti di wípà ń ṣe lọ́n tá à ń yapa àṣẹ ọlọ́n à ní rí bàdà ṣe ṣe rí ẹ̀yin tẹ́ ẹ jóbìnrin nínú olórí tó o lè fi ṣe lọ́n tá a bá ti yọ ìwọ ọ̀tọ̀ lọ́n kó ayọ̀ ṣíríkù ayọ̀ kúfúrú kọ́ ọmọ kọ́ ọmọ tẹ̀ láṣẹ ọkọ rẹ ara tó bí ọlọ́run nínú ni tọkọ rẹ ọba ti ní o ṣe ń tọ́takùtọ̀ lọ́n wàláì tó ọba ń ṣe ọkọ ọ̀fẹ́ ẹ̀sìn lọ ọ̀rọ̀ mọ́ mọ́sálà bá sí ní lórí ẹ̀ ṣé eré èèyàn ọ̀fẹ́ ṣe ló ń gbà mí látara ẹ̀ṣẹ̀ tí èèyàn ṣẹ̀ ọlọ́run sì ní jẹ́ kó orí tiẹ̀ ṣe nínú tó o lè fi rí ìbínú ọlọ́run láyé òun ní kọ́kọ́ rẹ ọmọ dùnú sí ọ ìwọ tó ọjọ́ bíi lẹ́yìn pé o ṣẹbọ o ṣe kúfúrù olórí tó o lè tún ṣe tó lè bí ọlọ́run nínú òun ní kọ́kọ́ rẹ ọmọ bínú sí ọ ayúmọ̀mọ́ra àti mọ́tàtì wàzáwùjú àrọ́bí dákàlá tìlìjà náà obìnrin tó bá kú lẹ́ni tọkọ rẹ̀ yọnu sí yọ́wálìtàn náà ni ṣé ẹ rí tá bá ti lè ń ṣe lóun báyìí tó jẹ́ pé náà ó ti lu jìbìtì ṣe bá àríwá yìí náà ni èèyàn mìíràn náà wà trustworthy mọ́ wọ́n fẹ́ lẹ́yà ṣe kí ni o wọ́n ní kọ́ máa ń du owó owó organization mọ́sálásí òjọ sùkúù ó sì jẹ́wọ́ sùkúù wa ní ṣe ó ń síra rẹ̀ ìfún ẹlòmíì sí òun rẹ̀ lẹ̀ káàkiri wọ́n ti mọ̀ ládùúgbò sẹ́lẹ̀ abẹ́hùn tí wọ́n ṣiṣẹ́ ẹlẹ̀ sẹ́lẹ̀ ẹlẹ́sẹ̀ pupa ẹlẹ́ ẹlẹ́sẹ̀ tẹ̀rín wọ́n ti mọ̀ tọ́ba lọ ra ògì lásán ládùúgbò ibi tíjà burú ó dèrè gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké èèyàn ọ̀fẹ́ sí lọ́ọ̀ yóò nira fún yàn ẹlẹ́ àti máa ń túlé onílé ṣèbá ọmọ lẹ́yìn tó ti dàrú ilé tó ti fẹ́ yàwó kejì tó ti fẹ́ yàwó kẹta wọn bí wọ́n ṣe máa ń dàrú ṣèbá ọmọ bẹ́ẹ̀ ṣe máa ń gbé ní kíni tẹ́ẹ̀mọ̀ tójú wọlé ó ní tẹ́ẹ̀mọ̀ dání ó lérú wà láì ọ̀fẹ́ tọ́lọ̀ kò ní rọrùn fún ọ ẹ lọ irú ti kábùlì máa sùn olórí ẹ̀ṣẹ̀ òun ni àlìgíbà tí mo sọ̀rọ̀ ẹ̀yìn ọmọ yìí ọ̀rọ̀ tó ń sọ lẹ́yìn alikadibu ọmọ yìí òfófó ọmọ yìí ọmọ yìí rọ́tọ̀ pa àná mímọ̀ gbogbo rẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn téèyàn bá ti lè ń ṣe èèyàn ọ̀fẹ́ ṣe tọ́lọ́ kò ní rọrùn ara ẹni zina wà kéèyàn máa ṣe zina ẹni tí ó yẹ kórí òun rẹ kórí òun rẹ ọ̀fẹ́ kírun lóru ọ̀fẹ́ tìlàwọ̀ àkùránì yóò sì ní ọlá nítorí ẹ̀ṣẹ̀ bákan náà ìtìbáwìlì hawa kéèyàn máa ṣèfẹ́ ẹnu ẹ bá ti ń tẹ̀lé fẹ́ẹ́nu yóò fẹ́ẹ́ sin lọ́hùn kò ní rọ́lọ́hùn sin o bákan náà nínú rẹ̀ ní alijidal ẹ bá ti like argument kéèyàn máa jiyàn púpọ̀ kéèjé èèyàn orí tọ́lọ́hùn ṣe yóò wá jiyàn ẹ ẹ Jonathan wọ́n yẹ kó ṣe kíníkan ẹ Buhari kí lọ́kàn wọn pa máa jiyàn ẹ ẹ kíníkan ní kíní ẹlòmíì wà rè o lè ṣe rírọ̀ náà ló kó àwọn ọmọ ìyá wa tán sọ ọ̀rọ̀ ẹ̀sìn bí kíni o alijidal ṣe ẹlẹ́yìn tẹ́ ẹjọ́ ẹjẹ́ kórìí ti yan lọ pé èmi mo ti ní stand ayé ìjọ ni pé mò ń wéṣẹ̀ àsìkò mi lórí tó orí bẹ́ẹ̀ mi mi ò ṣe dá lọ́kàn mi báyìí lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí mi àti fámìlì mi tọ́lọ́ mi lè ní kí ríra mi àti fámìlì mi kó dálì jẹ̀ náà mo pọ̀ aláì mo jèrè lọ́wọ́ mọ̀ọ́sì àwọn ọ̀dọ́ tí wọ́n ń dá wàhálà alẹ́ lónìí àwọn ìyàwó wọn ń sọ́fà gidi ìwọ́ tó bá lọ fẹ́ kan nu wọn wàhálà ẹ̀ ọ́ sábàámọ̀ èèyàn ọmọ wájú tẹ̀sùbà á lè lò á lè lò wákàtí mẹ́ẹ̀ẹ́dógún àsìkò dùá àsìkò àsì wọ́n kírun ṣubú ìtàn ni o wọ́n sì fa alẹ́ ló tẹ̀sùbà àìtẹ̀sùbà dáago mẹ́wàá wọ́n tó parí kìí ṣe pálọ̀ tí àkan argument ni bóde social network bóde facebook argument bóde orí eléyìí argument Imam Hasan al-Basri wọ́n tó bá ráwọn èèyàn méjì mẹ́ta tán wá ń jiyàn yóò ní ẹwà àwọn eléyìí àwọn eléyìí ìtọ́lọ̀ ń torí ẹ̀dá wọn ó ti sú wọn fàjádà wọ́n wá ń jiyàn sẹ́rí ń bẹ láàrin ọ̀rọ̀ ẹ̀sìn àjọ ńlá yíra wa pé ẹgbọ́n kí ni Islam sọ ń wele àwa ń ṣàlàyé ẹ̀ kè wá ṣe wọ gbogbo àwọn ọ̀dọ́ tí ń dàgbòrò aláìmọ̀kan ni wọ́n juhala juhala ìmí inú wọn ọmọ kéwù yẹn jú kọ̀kọ́ mùsọ́lá yẹn jú kọ̀mọ̀ àdìsí kọ̀mọ̀ gbogbo àwọn kan tó rọ lọ́kẹ́ ni pé ìmí ìgbàlá ẹwọ tí nàá fà yìí o tí àti ò lè kà yẹn jú kọ̀mọ̀ máa rí fàbẹ̀dẹ́ ní nẹ́kírà sọ wá rí tọkàn wọ kọ́ ọmọ ẹjì yẹn wèrè káàkiri tọ́lọ́hún ẹlọ́wọ̀ àwọn ọ̀dọ́ tí mò ń sọ yìí tọ́lọ́hún ni wọ́n la èmi rí àwọn kan nu wọn nílọrin nígbà táwa ìfẹsẹ̀ ọ̀fìn lọrin wàláì wọ́n sì àgíwù ní secretariat mss báyìí ní ìfẹsẹ̀ ọ̀fìn lọrin wọ́n àgíwù wọ́n zúrì ibi agúmẹ́ǹtì ni wọ́n wà tí wọ́n èsè kọ́ mọ̀ wọ́n sáré gẹ̀rùn ni tó já sí pé kéèyàn ọba tẹ̀kìbí rọ́tùlì ìram anabi sallallahu alayhi wa sallam nínú àdìsù anas ọmọ malik tí màmú tirimidi gbà wá imam albani wọn láàdìsù yẹn hadithun hasan ó ní bàdàbí ọ̀sán níbẹ̀ tó bẹ́ẹ̀ lé kírun jàmá àrùbá yìí nà yàwó mọ̀ fódìdí ogójì ọjọ́ yúdíríkù fíyà àtẹ̀kìdí rọ́tàlì kúlá tọ́já sí pé wọ́n bá Allahu akbar alákọ̀ọ́kọ́ kùtì bá ti làwù bàrọ̀ àtà ìrun two hundred nìyẹn five times forty ìrun kí n mọ̀ pé ó two hundred ara tẹ́ fi lè súnmọ́ lọ nìyẹn kọ́ ọmọ kírun lásìkò rẹ̀ kọ́ ọmọ bá Allahu akbar alákọ̀ọ́kọ́ ọlọ́run ó sòrè méjì fún bàrọ́ àtúnmínà náà wà bàrọ́ àtúnmínà nífà ó ń tọ̀ ọ́ ò ní wọná kò sì ní jẹ́mùnà fìkìtì èkú

secretary lẹ́yìn wọn bẹ̀rẹ̀ ọ́fíìsì tán bá ti fi ájú báyìí ìyá ni àwọn kan ní wọ́n wá ń tọjọ́ kì ẹ́ẹ́dẹ́kì ọ̀pá yín dànù ẹ ti secretary àti mss wọ́n sì ti pa afẹ́lò abẹ́ṣe meeting wọ́n ó sì àṣẹ báyìí wọ́n ti pa wọ́n tún kó síbò mi wọ́n tún á gíw ìbá master of basiri yóò láwọn ẹlẹ́ ìtọ́lọ́ nítorí ẹ̀dá wọn ó ti sú wọn má jẹjọ́ máa jù wẹ̀rẹ̀ kí n tí ọba yọ ọmọ rẹ̀ sìn àwọn onímọ̀ ni ọ̀sàlàyé ẹ̀ kí ẹsẹ̀ kẹrin wa máa fi wákàtí méjì wákàtí mẹ́ẹ̀ẹ́dógún àsìkò tẹ́ ẹ fi ájú yẹn tọ́ ọba fi ṣe àṣkárù ó lóore fún ọwájú ọlọ́run ẹ bá ti jẹ́ pé kọ́sá máa ájú kọ́ máa ájú ìmọ̀ àṣẹ náà yóò nira fún ọ. bákan náà kéèyàn máa gbọ́ orin gbogbo ẹni tí bá ti ń gbọ́ orin tọ́lọ́run nira fún ọ. ẹ wo orin kìtò ònà ẹlòmíì ní ìsìn fóònù wa láti òjọ yìí àtàwọn tí òfin tí wọ́n bí tá a bá ní kálukú ẹjẹ́ àwọn ẹyẹ fóònù wa wò kọ̀ọ̀kan fóònù ẹlẹ́yà mi ò ṣe é wò fóònù tèmi rèé mi pásíwọ́ọ̀dù ẹ̀fà lílà ìlànà ọlọ́run jẹ́ fáírọ́ọ̀sì ò débẹ̀ fún aláìláì o ò lè bá orin lórí fóònù mi o ò lè bá nǹkan burúkú lórí fóònù mi mi è pásíwọ́ọ̀dù fóònù mi kọ̀sẹ́ tí mi ò lè fún fóònù mi kó wo o ò lè bá nǹkan kan tó implicate mi ń bẹ̀ ẹ wà máa wo fóònù ẹlẹ́yà fóònù sísítà ẹ máa bá fújì ẹ máa bá ayélóyún ẹ máa bá eh, bàbá onígi ẹ máa bá wọn kéne búmbẹ̀ àwọn àfáàsù lè lórí fóònù ẹlẹ́yà subhanallah a gbọ́dọ̀ sọ́ra sẹ́ẹ̀rí gbogbo àwọn nǹkan yìí máa gbọ́ orin ìwé ẹni tó bá ti lè ń gbọ́ orin torí pé orin àti ìjọsìn wọn jọra they are not compatible wọn à lè jókòó sínú ẹ̀mí kan náà a gbọ́dọ̀ gbìyànjú ká ṣe kí ni o ká sọ́ra kò ní jẹ́ títọ́ lọ́rọ̀ ìlọ́run mo rọ́ fàkọ́tù sọ bad companionship mímọ béèyàn búrin kò ní jẹ́ orí tọ́lọ́run ṣe majority yín tí orí tọ́lọ́run ṣe lọ fúra o sẹ́ẹ̀rẹ́ ibi tọ́lọ̀ tún burú dé lónìí àwọn mínú ẹ̀yìn ẹlẹ́à wọ́n tún bá àwọn ajáde ṣe ní ṣíṣe pé kí ni o ìmọ̀ ni wọ́n ti yòrò mọ́ sí mi gbọ́ o bíbá gbogbo mùsùlùmí ṣe ọ̀ranyàn ni ṣùgbọ́n lónìí rèé ó ń bá wọn tí ò gbàgbọ́ yé ṣe tó nítorí pé ó rò pé wọ́n ra àǹfààní ayé torí àjọ tán jọ ń dá torí àdúgbò tán jọ ń dàrú torí pé jọ ń lọlé olóògùn ìwé iṣẹ́ báwọn ẹni ọlọ́run rìn ẹlòmíì lónìí kò lè báwọn ẹgbẹ́ rẹ̀ rìn ó ní kò tiẹ̀ bóun la kún ọmọ báwọn ẹlẹ́yà nítorí àwọn ẹlẹ́yà sábòsí ibi o ti ń sábòsí náà kẹ́ẹ̀ ti gbọ́dọ̀ wá sí láì tẹ́ẹ̀ ti ń sábòsí náà ṣé ìdí ọmọ ọmọ ilé olóògùn lọ́mọ wa bá rìn kálukú yẹn lọ fura ṣé ẹ tún ráwọn ọbọ mi tẹ́ ẹ ti gbọ́dọ̀ sọ́ra fún tó bá ti di pélé tó ti di polygamous family ìyàwó ti pé méjì pé mẹ́ta pé mẹ́rin kálukọ́ wà lọ ní kákọ́ọ̀sì tiẹ̀ sẹ́rẹ́ tó nílò bá pé wà lẹ́yìn lómi òṣòkúnjọ́ ògbéǹde àwọn ẹni ọlọ́ọ̀ni ọmọ ọba rìn má torí páwọn kan orí wọn sí pé sympathizers wọn bá yàtọ̀ nù rẹ jẹ́ sọ́dọ̀ àwọn tọ̀rọ̀ sympathizers yẹn àwọn tó àwọn olórí ibú tí wọ́n yẹ tiẹ̀ nìyẹn umaru gbọdọ̀ kàtọ́ ọ̀gbọ̀n bíi aláàánú ó ní pé ọ̀rẹ́ rẹ lẹni torí ọ ṣe ń tí ọ̀dà tó kọ̀ rẹ tiẹ̀ ọ̀rẹ́ rẹ gan nìyẹn ẹni tó sáà máa ń complain pa rẹ pé a ní tó ṣe ọ̀dà ẹni tó nífẹ̀ẹ́ rẹ nu tí ò fi òjìyà lọ́dọ̀ ọlọ́run ẹlòmíràn báwọn kan ṣe partisans àwọn yẹn sì re wọn ò ní tọ́lọ́ nǹkan tí wọ́n ṣe wọ́n lásìkò ẹjọ́ wọ́n lè rojọ́ láti bí ìdẹ́kọ̀ wọ́n lè rojọ́ láti bí ìdí Saudi Arabia wọ́n lásìkò ranù ṣùgbọ́n wọn ò lásìkò wákàtí kan tí wọ́n ètì láwọn àkùrá ni wọn ò lọ́gbọ́n ṣẹ́jú tí wọ́n èsà ská wọn ò lásìkò tí wọ́n ra wọn létí ọ̀rọ̀ ọlọ́gbẹ́ ọ̀dà ẹgbẹ́ jáàbù yìí ti ń lo òkè ọ̀dà ẹgbẹ́ yìí náà ti ń kọ́sẹ́ sí jáàbù wọn ò ní sọ pé lẹ́yìn fúnra wọn lẹ́yìn kí ni wọn tábà àdó sọ́dà wọn pọ̀ èèyàn rẹ ni ọmọ bá rìn anábì sallallahu alaihi wasallam wọn ni arrajulu ala dini khalilihi falyanzur ahadukum man yukhalil ọmọ nìyẹn ọmọ wà lórí ẹsẹ̀ ẹ̀wọ́n tánà bíi pé àdínù ìlànà sẹ́ẹ̀rẹ́ ni tẹ́ ẹ bá ń bá rìn àbùtàn tó bá já ní ọ̀hún jẹ́gbẹ̀ẹ́ ní tàdísì yẹn sọ nìyẹn gbogbo ẹni tó bá ti ń bá yẹn bú rìn tọ́lọ́hùn ní ìrànlọ́rùn ṣé wá rí wọn náà tọ́ fẹ́ máa influence àwọn yẹn negatively lọ túbà kó tó dijọ́ tó sunkún gbogbo àwọn tó influence negatively wọ́n tó wá kó ẹsẹ̀ wọn wọ́n wá dà sórí tiẹ̀ ẹ jẹ́ ká sọ̀ra ìmọ̀ báyàn bú rìn kèè jẹ́ kí tọ́lọ́run ṣe kíni o kèè jẹ́ kó rọ́ọ̀yàn lọ́rùn láti ṣe àtàwọn nǹkan míì tásìkò ní bá mi ní ìparí àwọn ìjọsìn wo lọ́wọ́ ayẹ ká mójútó jù sẹ́ẹ̀rí lábala tí mo dé yìí ìní màá fi ráǹdẹ̀ off insha allah kọ́lọ́n kó dúró tiwa sẹ́ẹ̀rí àwọn àáfàá jẹ́ kó wa pé àwọn ìjọsìn kan bẹ téèyàn bá lè mójútó téèyàn bá ń ṣe wàláhì inú ilé ọlọ́run ni mo ti ń sọ̀rọ̀ tọ́lọ́ ń sì gbà lọ́wọ́ èèyàn first class lọ́jẹ̀ náà lè jàdá ẹ wá wo mọ́ọ̀sì àwọn ìjọsìn yìí o àwọn èèyàn wà fókọ̀sì ẹ̀ mọ́ ọ̀rọ̀ alótẹ̀sùbà ọ̀rọ̀ abisíbí jẹ ọ̀rọ̀ àwọn jẹ̀mọ́ ọ̀rọ̀ àsìnjẹ̀mọ́ ọ̀rọ̀ sẹ́bíjà ní káṣẹ́rí nìkan táwọn èèyàn fókọ̀sì àwọn iṣu tí ò sí kìláàfù kankan bẹ́ẹ̀ lẹ́yìn pákìdá rẹ̀ da ẹlòmíì ò ní pé ìgbà àdáwò lẹ́ ń pè pé lọ tákìdá ọ̀dà àwọn tóbi là àwọn ò sí nínú àwọn tí ó ní pé àkìdá bò àkìdá ń gan nípìnlẹ̀ Islam wa ìlàsẹ̀ sọ lẹ́ẹ̀kan pé gbogbo ẹni tí ọba sin lọ́hùn tọ́lọ́hùn gbà wọlé ìkíláàsì gbọ́dọ̀ wà ń bẹ̀ yóò ṣe nítorí tọ́lọ́hùn yóò fi tẹ̀lé ànábì wa sallallahu alaihi wasallam lẹ́yìn pé ìmánì wa da agbà pé ọ̀kan oṣù lọ́lọ́hùn agbàpọ̀ lọ́wọ́ ọba àlékè ọlá ọ̀rọ̀ àwọn màláíkà wálé ayé anígbàgbọ́ nínú orígun yìí mọ́nì mẹ́fẹ́ẹ̀fà àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tírà ọlọ́run kádàrà ọjọ́ ọ̀kan agbàgbọ́ agbàpọ̀ lọ́wọ́ ọba àlékè ọlá ọ̀bẹ ní sámà agbàpọ̀ lọ́wọ́ ọba ọ̀kan ṣoṣo ni ìmọ̀nì wa dúró déédéé ṣé tí mo sọ yé eléyìí oní ọkọ̀ jẹ́ kọ́kọ́rọ́ o àlìjánná lẹ́yìn pé wa dá yẹn rèé àtúnwá nídìí ìjọsìn àwọn ìjọsìn làwọn fẹ́ ara wo díẹ̀ bẹ́ẹ̀ ìyìn sì nílé ṣàlàyé pọ̀ torí àsìkò tó ti lọ. alákọ̀ọ́kọ́ nínú téèyàn fi máa dẹni ọlọ́ lẹ́yìn ìgbà tí mọ́nì bá ti dáa tán òun ni àsọ̀láàtù fi wà kùtì à kéèyàn máa kírun lásìkò rẹ̀ sẹ́ẹ̀ rábàlá yìí náà àwa tá a jẹ́ sisters àbí wúmọ̀ ẹ jẹ́ ká sọ ṣe majority ìwà lónìí ìwọ́ tó o fẹ́ lọ ọjà o fẹ́ lọ ọjà ní one one thirty zuri ti tó kí zuri kò tó kò lé ìgbà tó ọba ẹ lóde ní four four thirty asiri ò ti lọ wà kí asiri ẹlẹ́yà lọ ọjà ìgbà tí ó délé sí four thirty ọwọ́ ẹsẹ̀ kizuri zuri àti asiri subhanallah sukuu kan bá dàn ìdí ìfẹ́ dákọ mo padà kọ́rẹ́ tí wọn ò ìmíkẹ́ lọ sí station ọjẹ́nu ẹ̀rùn kò sómi nọ́ọ̀sì and primary school mi ẹ̀wọ̀n tí ó wà á ṣẹlẹ̀ wọ́n bá ní káwọn ọmọ èyí tó fi ẹ̀kẹ́ ní káwọn ọmọ ó ṣe táyà máàmù kan kí ẹjá ṣe lẹ́sìn tá a ṣe kálukú ètè máa lọlé ẹlọ kírun lé àdẹ́wò ní tẹ̀sí èyí tẹ́ ẹ sọ fáwọn ọmọ ni pé lẹ́sìn ní pàtàkì ju kéde lọ ìran lọ ìjọ tí wọn ọba ti rómi wọn lè ṣe lẹ́sìn náà wọn ni ẹyin kí ni pírọ́blẹ́mù yín pẹ̀lú tàyámù ọlọ́run tó somi ló ṣe tàyámù mu ẹ ṣe táyàmù mú fáwọn ọmọ ẹ tún ti kọ́ wọn lẹ́sìn ní inú pé tí ọba sómi o àmọ́ ẹ pọ́n mẹ́kẹ́ ní brèwé àwọn nǹkan ogún ọdún ọgbọ́n sẹ́yìn wọn bẹ lọ́pọlọ ìdá àgbàgbé ọmọ èké gbàgbé nǹkan bọ̀rọ̀ alómi ìlú tiwa náà ní ìsìn torí lẹ́sìlẹ̀ sùkù torí pé agbasọ léyà aṣọ wa pọ̀ lọ́dọ̀ wa tẹ́lọ̀ ẹlòmí ò ní kí súrì lásìkò kò ní ká súrì lásìkò ẹ má jòrí bẹ̀ fún wa nígbà kan bí àlejò àsàlà pé iṣẹ́ wo ló lóore jù ayul amal afdol ó ní asọ̀làtú liwa kùtì à níbo mi fi àwa liwa kùtì à ìrún tẹ́ ń kí sásìkò rẹ̀ òun ló lóore jù ṣé lọ́ndà àrùn nìkan ọ̀nà tá a lè gbà súnmọ́ Ọlọ́run ti pọ̀ jù alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni kéèyàn máa ṣe náfìlà lóru anabi sallallahu alaihi wasallam nínú ọ̀sọ̀ ìwọ̀n muslim ó ní afdọ́lù sọ̀lá báádà lè fàrí lọ́tí sọ̀lá tùláì anabi sallallahu alaihi wasallam ní pé ìrun tó tún lóore jù lẹ́yìn ìrun ọ̀ranyàn òun ni ìrun tá a bá kí lóru ṣe rí àsìkò tó ti lọ ni àwọn nǹkan kan bẹ tó yẹ ká sọ́ra fún bí bẹ́ẹ̀ kò ní jẹ́ kírun òru kò ní jẹ́ kó rọrùn

mo lè sọ méjì mẹ́ta mẹ́rin náà àwọn ẹlẹ́yà yẹn tí mo mọ tó jẹ́ pé àwọn ọmọ wọn ti kọ́lé àwọn ọmọ wọn ti ṣe dáadáa wọn ti kọ́ ọmọ lọ ọmọ kàwé ọgbẹ lónìí tó yẹ pé ẹ̀kọ́ tí wọ́n ń tà fùfú tí wọ́n ń tà àáfà àwọn tọ́jọ́ kọ wọn yóò jẹ́ ń bẹ̀ àwọn ọmọ wọn jẹ́ ń bẹ̀ ìyàwó tó fẹ́ lé wọn wàhálà yóò tó jẹ́ ń bẹ̀ èmi mọ̀ tó jẹ́ pé mo lè sọ mo lè mú ọ débẹ̀ pé ilé tí mò ń sọ rè ẹlẹ́yà tí mò ń sọ rè àwọn ọmọ wọn ti dolórí rẹ lónìí sórí wọn tó pa àfa rẹ lè wà responsible ọlọ́run fàlùbáríkà sí wàhálà rẹ dé wàhálà ti pọ̀ jù ẹlẹ́yà ti fẹ́ lónìí ẹ̀rí náà lọ́pàá kẹ́ ẹlẹ́yà ó lè bọ́kadà one million lójúmọ́ torí pé òun náà fẹ́ sáré dolówó wọn fẹ́ sáré àchí ó ti bọ́kadà láti muslimu ó ti dé nugara láti nugara ó ti dé ìjàlẹ̀ láti ibẹ̀ ó ti dọ́jọ́ wàhálà wa ń pọ̀ tàjúlù ò lè rọrùn torí wàhálà yẹn ti ń pọ̀ jù lọ́sàn-án tí wàhálà bá ti pọ̀ jù èyí tọ́lọ́ ṣe ara ẹni kéèyàn ọmọ jẹun púpọ̀ jù tó ń jẹ bá ti ń pọ̀ jù tàjúlù ò pàápàá ìwò nínú mọ̀ nínú súnà rẹ̀ bí àsálà òun ni kéèyàn jẹun alẹ́ kọ́bílà lè ṣá ṣe ráwà tó lọ́n bá sàánú ká máa rí ṣe wà lẹ́yìn ọ̀dà púpọ̀ àwa èmi èrí ṣe ń tèmi torí pé bí ọba di tò tẹ́ni after ten àní wọlé kọ́lọ̀ forí jà ní ìsinmi mo ti fẹ́ lóúnjẹ ṣáì jẹ kẹ́kí mo wọlé láftà náà nígbà mo ti kí ṣáì ta ara nǹkan tí ọ̀dà tó hàn fẹ́ ti gbogbo wa nìyẹn ìtọ́ da ni pé kálukú wa ká máa jẹun akímọ́dúnrún tàbá ìkálukọ́ wọnú lé lọ ìwọ ẹlẹ́ àwọn ọmọ tẹ bá last card tẹ ṣe tẹ bá ṣe before magribi ẹ lọ kí ṣáì lẹ́yìn ṣáì ànábì máa sùn sallallahu alaihi wasallam tó o bá tètè jẹun oúnjẹ ó ti digest ó tún tètè sùn ó ráyè sí náfìlà lóru ara tá a fi súnmọ́ lọ nínú ìjọsìn nìyẹn náfìlà òru sọláàtù dùhà náfìlà dùhà ó tiẹ̀ ti kú tán ẹlòmíì gan ọmọ ti jẹ́ dùhà mọ́ni náfìlà dùhà lámọ́yẹ̀ níyàlẹ̀ ta bàbá sọ́lé àlùfẹ̀mí nínú tíra àwọn sẹ́rù ìyá àdùsọ̀lẹ̀ wọ́n ní dùhà bẹ̀rẹ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó rùn bá ti yọ kálórì yọ ní seven lónìí lápẹẹrẹ by quarter after seven dùá ti tó dùá parí sígbà tí zuri bá tó zuri tó níbi tó one lásìkò tá a wà yìí àṣọ olè ṣe dùá láti bí after seven lásìkò dìbọ́yá bí around twelve thirty ṣùgbọ́n dáa kéèyàn sódù àdìgbà tó rùn bá ti yọ dáadáa nítorí àdìsí sọ̀látùlẹ̀ àwọn àdè lẹ́yìn náà tẹ́lẹ̀ mọ́tò fi sọ pé ìwọ̀n àwọn ẹni tí máa ń lọ ọ̀dọ̀ ọlọ́run yẹn nígbà tó rùn bá ti mú dáadáa ni ṣùgbọ́n ọ̀tọ̀ bá ní pé tó o tíṣà ní ọ àbí iṣẹ́ rẹ tó rò bá ti yọ ní tò seven bíi quarter ten after seven o lè ṣe dùwà kó tó kù ní àbásíkò bírèkì o lè ṣe dùwà yẹn ẹ̀jẹ̀ amójútó ara tá a fi lè máa ṣètò ọlọ́run òun ni lábala àrùn ara rẹ̀ òun ni náà fílà rákà méjìlá kan yàtọ̀ sí rákà seventeen tọ́jẹ́ ọ̀ranyàn ìyá wa ó àbí ọlọ́gbà yẹn wa ànábì ọ̀sálà ọlẹ́ni tó bá ń ṣe náà fílà rákà méjìlá ìrún tó jẹ́ pé ìrún náà fi láàṣẹ gbọ́rẹ lójoojúmọ́ ọlọ́run kọ̀lé fún rẹ̀ níbẹ̀ irú ẹni bí ọwá lè jẹun náà in addition to ọ̀ranyàn sẹ́ẹ̀bì rákà méjì ṣubú yìí ọ̀ranyàn mẹ́rin fún gúrì mẹ́rin fún asiri mẹ́ta fún magrib mẹ́rin fún ìṣá eléyìí seventeen téèyàn ọba kí kèé ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn seventeen yẹn rákà méjìlá mi ṣùgbọ́n ìtìláàfù wa ń bẹ lórí bóòlù àṣẹlẹ́ṣẹ́ rákà méjì before ṣubú yìí ọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí rákà àtàlẹ́fàjẹ́ rákà méjì before zuri méjì lẹ́yìn zuri ọjẹ́ mẹ́rin ọjẹ́ mélòó báwọn mẹ́fà àwọn míì sì ní wípé mẹ́rin lẹ́yìn zuri rákà méjì before asiri fẹ́ tọ́lọ́ bá ní rọrùn fún rákà méjì lẹ́yìn magri then rákà méjì lẹ́yìn shai síwájú kátó kíwítìrì kìláàfù bẹ́ẹ̀bẹ́ ṣùgbọ́n alimoyim àwọn rákà méjì láì before àti lẹ́yìn ìrun la máa ń ṣe kí ni o la máa ń ṣe wọ́n yàtọ̀ sí ìrun asiri àti ìrun subuhi tá a lè ṣe náfìlà lẹ́yìn wọn gbogbo òrun yòókù a lè ṣe náfìlà lẹ́yìn wọn gbogbo òrun sìrè a lè ṣe náfìlà ṣáájú wọn láàrin ìrun pípé àti ìrun ìkámọ̀ náfìlà bẹ́ẹ̀ tá a bá mójútó náfìlà rákà méjì láì tá a bá fi kún seventeen jama ó di mélòó ó di mélòó ẹ wá máa gbọ́ mi o ọwọ́ apuraka mọ̀ọ́kànlá ni ìmáàmù Ibn al-Qayyim ó lẹ́ni tó bẹ́ẹ̀ kírun fọ́ọ̀tì lójúmọ́ nínú tíra sádìrì ní àpọ́n lẹ́gbà lọ sọ́ọ̀dì bá nàbí ṣe máa kírun ìrun fọ́ọ̀tì ó kéré jù ànàbí òkè lójúmọ́ ọwọ́ akùrákà mọ̀ọ́kànlá tẹ́ẹ̀sì lóru níta jù ìyẹn làdísì yàwó Aisha ànàbí ó ṣe mẹ́jọ yóò fi wítìrì mẹ́ta kan ìmíì ní mẹ́tàlá ni máa ń ṣe yóò kọ́ ṣe méjì kan fufu yẹ ẹjẹ́ àmú eleven f eleven kún twenty nine ìjàmọ́ ọjọ́ mélòó látòní lọ wàhálà ìgbìyànjú máa ṣe fọ́ọ̀tì inú ilé Ọlọ́run ni mo wà wàhálà ìtọ́ ọba ń ṣe dojúmọ́ tó ń rí ṣe tọ́lọ̀ ń bà lọ́wọ́ rẹ̀ mo fọ́ ọlọ́run búra wà lè jẹ̀nà mo nígbàgbọ́ náà rànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọkẹ̀ tí ó ṣe ọkẹ̀ tí ó ṣe kíni o ọkẹ̀ tí ó ṣe <clears throat> abala àwọn nìkan nìyẹn jama ara tá a fi máa súnmọ́ lọ́n tilawatul Qur'an kí mo bẹ́ o sẹ́ẹ̀rí ó kéré jù máa ka jísù Qur'an nìkan lójúmọ́ sẹ́ẹ̀rí jísù kan Qur'an tó bá jẹ́ Qur'an fahad àwọn Qur'an tó máa ṣe ní Saudi Arabia sẹ́rí dísìmù kan ẹ̀wọ̀ ewé báyìí lífù in a leaf two pages lọ́wọ́ àánú lífù kan tó bá jẹ́ lífù kan báyìí tí ó ní pages méjì twenty pages tí ń ṣe ten leaves òun ni dísìmù kan tó o bá ń ka ten leaves which is twenty pages lójoojúmọ́ nínú kùránì ó máa parí odidi kùránì lóṣooṣù ṣàríyà adjustment kan wà ṣẹlẹ̀ sẹ́gbọ́n tí mò ń wí àbẹ́ ẹ̀gbọ́n tí mò ń wí yé adjustment tí ó ń ṣẹlẹ̀ ni wípé kálukú yín ẹ mọ iye dọ́tẹ́ ẹ fi ṣe menstruation ìwọ tó bá já sí pé lápẹ̀rẹ̀ jọ́ ló fi mọ̀ sí menstruation lápẹ̀rẹ̀ ń sìn jọ́ márùn ní tiẹ̀ ọ̀rọ̀ àmúntọ́ yẹ kọ́ ọkà níjọ́ márùn yẹn ó pin lórí twenty five days sẹ́yìn bá ní twenty pages lọ́yẹ kọ́ ọkà twenty pages times five ó jẹ́ kí ni o hundred pages divide the hundred pages by twenty-five ó jẹ́ kí ni o four pages average four pages yẹn ó àdì ẹ̀ mọ́ normal twenty pages. tó yẹ kọ́ ọmọ kà tí ó wà jẹ́ kí ni o twenty four pages every day oṣooṣù ọmọ parí kura ni jama tí n bá ṣèdánwò ní ìsìn ó dá mi lójú ninety percent yóò pass yóò fail ṣé kì í ṣèdánwò ṣé kì í ṣèdánwò láti Ramadan tó ti lọ inú Rajab la wà Ramadan Shawwal zulqaada zulhijja muharram sofar rabiul awal rabiul fani jumada lula jumada faniya rọjà oṣù mẹ́wàá nù <clears throat> oṣù mélòó jẹ́mọ̀ ta ló já sí pé lẹ́yìn ramadan tó lọ sóni ó ti parí kùránì mẹ́sàn-án ẹ má jẹ rọjà bò parí tó jẹ́ pé oṣooṣù kò lè má parí kù tẹ́ni yẹn bá wà níbí màá fún lẹ́bùn tó ní pé kùránì mẹ́sàn-án òun ó pé oṣooṣù irú ẹ̀ tó bá rí bẹ̀ kọ́ máa bọ̀ wá ta irú ẹni bí ọmọ bọ̀ wá síta má ti dún máa bọ̀ wá ta mo fẹ́ tàwé ìní tẹ́lẹ̀ yìí wàá sanwó òwe yẹn fún tàn irú ẹni bí ọmọ bọ̀ wá ta ta tó ni ń sanwó rẹ̀ ipò tí ìwé ọba tọ́ màá tó lọ kó sí màá fowó mi ra ta tó ni irú ẹni bẹ́ẹ̀ èèyàn kan Aza, adha sẹ́rí problem àwẹ́rí problem àwọn tó fẹ́ tó àwùjọ ṣe àwọn náà fúyẹ̀ yìí o ta tó ni ọ̀yá ẹ̀dín náà tó gbà ta ló tó kù tó bá ju orí lọ ó bẹ ní òkè sọ pé o àtàtú ni àríyàn méjì jẹ̀rọ ṣe ẹni pé nǹkan ṣe wá nǹkan ṣe wá àbí ò ṣe wá wàláhì nǹkan ṣe wá àwọn tí ó ṣe dáwà rí bóyá tá a bá ṣe bẹ́ẹ̀ fáwọn àfáà yín náà bóyá àti ẹlẹ́mọ̀rí kankan ṣe ìbáwọn tó wá nẹ́tíwọ́ọ̀kì lọ àdánwò ti ṣe wá àti fúyẹ́ wàláhì àti fúyẹ́ kí mọ́lá ṣe jẹ̀mọ́ afúyẹ́ àwọn ọ̀tá lè yáwá dànù kùránì tí usmanu usmanu bùnà afan Kurani, ló ń kà lọ tí wọ́n fẹ́ pa wọ́n gé apá rẹ̀ ó tún fi kùkùté apá yìí ó tún fi gbé kùránì kùránì yẹn bẹ́ẹ̀ mọ́mú lákàdọ́ ni ẹ̀jẹ̀ usmanu ó dà sórí kùránì ni usmanu ṣépè gbogbo àwọn tó pa ikú oró ni gbogbo wọn kù toró ṣépè fún wọn jọ náà ẹ mọ bí ó dénú kùránì ni fásayẹ́fì kàwúmọ̀ lọ wọ́n wà sẹ́ni ìwòlá yìí ọlọ́run ó tọ́ ọ fún wọn o torí pọ́ba ọba tí máa ń gbọ́rọ̀ lọ́lọ́ ọba onímọ̀ ni gbogbo àwọn tọ́pa Usmanu ikú òfò ni wọ́n kú ah èyàn onímọ̀ ẹ̀ka Kùránì ọ̀dẹ ni ọlọ́run ni ṣebí tó ní pocket Kùránì èrè fóònù tèmi ní ìsìn Kùránì oríṣi mẹ́ta lọ́wọ́ àmú fóònù mi ní ìkan Kùránì oríṣi mẹ́ta kódà mẹ́rin ni mo delete kan dànù ni Kùránì oríṣi mẹ́ta méjì ń bẹ pure Arabic ìkan bẹ Arabic English tí n bá mú kúránì dání pẹ̀lú fóònù mi mo ń tìlà wà lọ wọ́n ṣe nọ́mbà bíi kúránì bíi kúránì sáwọ́dì yẹn gangan ni mọ́ọ̀sì wàhálà sílẹ̀ yìí làwọn fóònù lálálà ń lò gba kúránì sórí ẹ̀ débi pé àwọn kúránì ti wà mú jánsà kúránì onímẹ́fà onímárùn onímẹ́wàá tọ́tí ní jésù mẹ́ta mẹ́ta máa mú rìn ṣùgbọ́n pírọ́blẹ́mù wa lónìí kọ̀sáyé kúránì mọ́ gbogbo aláfẹ́ wa lórí facebook tán gbogbo aláfẹ́ wa ní tògó wọ́sáàpù ẹ̀ wà rí ẹ̀ tó ń ṣe dáwà gbogbo àwọn tí mo sọ èmi lẹ́yìn facebook whatsapp nìkan lè mí lò kò lè rí mi tó kó mo sì lè bí mo ṣe máa bá àsìkò mi lò àsìkò kọ̀ọ̀kan àsìkò bàdà ò lè rí lórí facebook àsìkò dáwà ò lè rí mi lórí facebook àsìkò tí máa wà lẹ́sùn àmì òròkè mo ní tí wọ́n fẹ́ post fàyè bí bẹ́ẹ̀ kọ́ mo manage time mi kódà mo ṣe ń tún post kan nítorí facebook gan wà lẹ́yìn mo fi fọ́ọ̀nù mi ṣe research lọ tí mo fi ń wádìí àwọn kankan tí ilé ìmọ̀tò sáǹfààní ọ̀wájẹ́ ń ṣe àrẹ̀ pẹ̀lú àwọn èèyàn yóò tún ṣe àrẹ̀ lónìí àwọn èsì àsìkò wa lórí nǹkan tí ò lè sọ wá dẹni ọlọ́run tí làwọn àkùránì la fẹ́ rí kí ló kù mọ́ ní ìsìláàmù kí ló kù mọ́ irun problem tilawa problem finally ibada aladikar sẹ́wárí lórí kùránì yẹ kí sáré fọ̀rọ̀ méjì kan alákọ̀ọ́kọ́ lórí aláàfin kan tẹ́ bá ń kà ládá mẹ́wàá lẹ́gbà lọ́dọ̀ ọlọ́run bó lẹ̀ sí níwájú tẹ̀ náà báwọn àdísì tírí mìíràn àdébẹ́sàrẹ́gbẹ́ mọ̀ ń kọ́ dáadáa mí kìtàbí lọ́fàlàwò hasana wàlá hasana tó bí aṣírí àmfààní à láàkúlù alif láàmì alfin anábíyàtà ẹ má ṣe mistake o mi sọ pé alif láàmì mu ládámẹ́wàá o bí kò ṣe pé alif ládámẹ́wàá láàmù ládámẹ́wàá mímù ládámẹ́wàá tí wọ́n sọ wípé alhamdu lillahi alhamdu ládá 50 nìyẹn lillahi ládá 40 alhamdu lillahi ládá 90 rọ́bìlà alamina ìwòye ládá kí ló ṣe wá tàlẹ́ máa ka kùránì gbogbo ìgbà ó kéré jù ẹjẹ́ á máa ka jísù kùránì kan lójoojúmọ́ tá a bá ń kà wà láì àdẹni ọlọ́run yàtọ̀ sí yàn so orí wọ́n tó bá wá ń ka kùránì gangan jẹ́ ń sọ fún ọ lónìí ìwọ́gun ò ní mọ́gbà tẹnu rẹ̀ ọ̀dẹnu àṣẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ yàwó Aisha ìyàwó ànàbí àsálà àbẹ́mọ̀ yàwó Aisha sẹ́yìn pẹ́nu rẹ̀ dẹnu àṣẹ kó tó kú ẹ ti kàtán tọ́sẹ̀lẹ̀ ẹ lọ́ka ti tíra àbámọ́bùnà bìrìwàhà ní tọ́sẹ̀lẹ̀ láàrin wọn àtọmọ ìyá rẹ̀ gangan tó ṣe mistake tọ́lọ ṣépè eléwo nìyẹn kí náà ó jó tó ní ah ọmọ ìyá rẹ ni ah kí náà rí ó jó iná lójọ́ ọmọ ìyá rẹ kú ẹnu tí wọ́n dẹnu àṣẹ lónìí ní ìsìnkọ́ lọ́wọ́ sàmì èmi àtìyìn tán bá lù àtẹ́lẹ́gún bá fún alẹ́gba lẹ́yìn kákẹ̀bẹ́ lọ́n kálá gidi tọ́ ní pé wọ́n lọ́ ilẹ́gún ìmọ̀jì ọ̀dẹ́ mi wà láìkò ní dẹ́ mi sáàsúnmọ́ lọ́n débẹ̀ kọ́lọ̀ kó tèmi àti ń ṣe aládùkár nínú tá a fi lè súnmọ́ lọ́n òun ni ká máa ṣe àwọn àdùkár màrán dẹ̀ ọ́fù ní ìsìn ṣáà wọn àbíkáàrù yẹn ara bí táwọn òbí ta ti gbọ́dọ̀ good òun nìyẹn ìwé kan bẹ tí mo kọ́ lọ́rọ̀ àbíkáàrù mo ti fẹ́ parí ẹ̀ gan dó arábíkì àbíkáàrù ni sẹ́ẹ̀rí àbíkáàrù téèyàn bá fẹ́ di ẹni ọlọ́run pátápátá nínú tí ó sọ̀dẹ̀ ni ọlọ́run nìkan máa rántí ọlọ́run gbogbo ìgbà wáfíkùrú lọ́à díkírán kẹfìrọ̀ wàsábìhúhù búkọ̀rọ̀ tán wàásílà ìtọ́lọ̀ fún sọ́tòlẹ̀ àzáàlù yẹn ẹ máa rántí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ lọ́nà wo ẹjẹ́ ṣàlàyé díẹ̀ fún yín ó fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì ó rántí ọlọ́run ó fẹ́ sùn lálẹ́ ó rántí ọlọ́run ojí ó rántí ọlọ́run ó fẹ́ wo mírọ̀ ó rántí ọlọ́run ó fẹ́ wọṣọ ó rántí ọlọ́run ó fẹ́ bọ́sọ ọlẹ̀ ó rántí ọlọ́run bẹ́ẹ̀mí ṣe fẹ́ wọ mọ́sálásí lẹ̀ kàmọ́ sàskàm ọwọ́ mọ́sálásí ọlásìkàrù tó ṣe ọlẹ́sẹ̀ tó gbé wọlé obóde ọsàskàrù ó fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì gbogbo àsìkàrù tí mo wá ń kò tó sásìkò ní o tá a bá tún ara wa ẹlẹ́yàmí ó tó fẹ́ẹ̀lì ń bẹ́ o gbogbo wa àti citadel kì í snow muslim àti káàkiri sáà sórí máa fúrọ̀ gbogbo àwọn kíníyàn bẹ̀ sáà sórí so alimoyim òun ni pé ká sọ́ra wa ṣe rí àìtò wa máa sàskam ó dàdàwó lẹ́wọ̀ ó ń jẹ́ káwọn ọ̀tá ọlọ́run kan máa fi pàápẹ̀ spiritual cases ọ̀pọ̀ láàrin ẹ̀yin obìnrin pàápẹ̀ yìí wàhálà àjànà wàhálà àwọn sadán sí yàn wàhálà ńlálàkàlà wàhálà nkankan ọ̀pọ̀ láàrin èyí tẹ́jẹ́lẹ̀ dáadáa ni kò dẹ̀ sí tó bá kọjá apá week afáàbùláì sọ̀gírù sọ́wà tó sì abdullahi abdulhamid èmi àti abdullahi majority name abdullahi sọ̀gírù orí òkè mọ́sálásì láti ṣe rúkìá fún ọmọ yín bá kọ́ ẹ̀bù kan ọmọ yín bá kọ́ ẹ̀bù tó sì gírù níbolúwájì èmi àti abdullahi ṣe rúkìá fún lórí òkè mọ́sálásì ìtàǹdẹ̀nú yẹn sọ ni wípé ọ̀rẹ́ sísà yẹn tó wà ń bẹ̀ wàlẹ́ ọ̀fẹ́ máa sá lọ ni tájẹ̀ pé gbẹ́nu sáwọn ọmọ òlé atalọ́fẹ́ máa lẹ̀ mọ́ bá ẹgbá má bùláyẹ̀ wípé mọ̀ parọ́ kan òtẹ́ bá ti rí àǹdẹ̀nú yẹn wá ń sọ wípé majority àwọn èèyàn yìí ṣèbá sọ lásán náà ń wọ̀ ṣèbí wọ́n wíìkì ṣèbí wọ́n èéṣe ń tọ́yẹ wọ́n mọ̀ ṣèbó láwọn nǹkan tọ́yẹ kẹ́ mọ̀ ṣèbó ní kí á lọ́kàn wọn bẹ̀ èéṣe lọ rí bí ìmọ̀ kọ́ ọ lọ fáyà mẹ́rẹ̀ kù kọ́ ọ lọ́mọ àdàwọn láàmú ó láwọn fẹ́ẹ̀ kan wà ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n wọn ò níbi kan àtáàkì àwọn yẹn torí wọ́n ló ń sì wọ́n ló ń kírun irun tó ń kírun fara ní àjẹ̀nù tó bá jẹ́ níbú ìwọ́n ló ń sàskárù so ìwọ́n tó wá níbẹ̀ ó ti tọ́ wọn ọmọ wa tọ́ wọn lọ ọwọ́ á tọ́ àwọn àjẹ̀nù burúkú díẹ̀ ìwọ náà wá rí lẹ́ǹtì wọ́n máa táàkì náà ọlọ́mọ ìbísọ̀ ẹ̀sẹ̀ mi àti yín àwọn ọmọ ṣe àskárù torí pé wọ́n ní a máa ṣe àgbàládá àfíntẹ̀lẹ̀ súnà sọ́wọ́ láwọn àskárù táwa ń ṣe yẹn ìsọ́ ọlọ́run wà lórí wa majority problem tá a ní ó rí dìkẹ́ nìkan kó ṣe orúkẹ́ àfọ́ brother kan bẹ ní university of Ìlọrin ọlọ́run ti sànú ẹ̀ lónìí o ó ní serious problem kódà alájí sànú délé àmọ́ àdọ̀ wọn bá dàn mí ìgbọ̀dá mi kan alájí ni kẹ́niyàn lọ́mọ sàskáàrù wọ́n fúnláwọn sàskáàrù kan brother yẹn báyìí nígbà tó ṣe àwọn sàskáàrù dáàrin kan wàláì àwọn àjẹnu sì jáde lára wàláì wọ́n sì jáde lára <coughs> lónìí tí mo bá yín sọ̀rọ̀ òun náà ti jẹ́ tó tún tírìtì àwọn èèyàn fún àjẹnu cases nílọrin and ìfẹ́ sọ délẹ̀ tó ráwọn kan lè mọ̀ kódà nínú pé èèyàn ń ṣe kọ́ọ̀sì one of the creative courses ní nàìjíríà lẹ́nu yẹn ṣe òun kẹ́ ti jọ pé ní ìsìn atọ́wọ́ àtìyàwó ẹgbẹ́ yẹn mẹ́sàn-án sàrù askar lé débi pé ọlọ́wọ̀n àjẹmú sí ìjáde látọ́wọ́ gẹ́mọ̀ tó ń bóun sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn jáde òdì ìfarana wọ́n sì jáde tọ́lọ́ sí ìfarana ẹni kẹ́kọ̀ọ́ lórúkẹ́ ààbò askar àárọ̀ àtìrọ̀lẹ́ sáǹṣe ni a máa ṣe afẹ́wọ̀ tọ́lẹ́ẹ̀tì sáǹṣe sáǹplẹ̀ kùránì nínú ilé wa lónìí gbogbo wa ní ìsìn àwọn ìmọ̀ ń dùn mí gan ẹ rẹ̀ jẹ́ lómi yọ̀ọ́ la gidi ìmọ̀ rò pé wà ńgbẹ̀ lómi bá ní pọ́blẹ́mù yọ̀ọ́ pé èèyàn gbọ́dọ̀ sọ́ra àwọn èèyàn ń wéèsì wọn gan pàápàá lórí social media gbogbo àwọn ọmọ lónìí ní ìsìn oge wèrè ni kálukú àwọn gbé picture sórí Facebook tó ìmọ̀ òkè lómi kò ríran torí kò lẹ́ experience kò mọ̀ nípa kùránì àti súnà àtikáàrù agbọ́dọ̀ máa ṣe ara tọ́lọ̀ fún wa làwa nìyẹn tẹ́lí bí yàtúlẹ̀ ọ̀la sẹ́ẹ̀rí kárí àwọn ọmọ wa olórí tábì súnmọ́ lọ ní o anabi sallallahu alaihi wasallam ó ní mọ́ ní alájà àríyàtẹ́yìn hátà tẹ̀bùlúgọ̀ wà tùdẹ̀rọ̀kà dàhálì tí wọ́n ní wọ́n wọ̀ ìjẹ́nu tàkàtẹ́yìn anabi lẹ́yìn tó bá rí ọmọ obìnrin méjì tí wọ́n èdè ọmọge wọ́n wọlé ọkọ lẹ́yìn tó wà fàájì tí ò ṣe sìnà rí èmi àtòbí àjọ àlìjẹ náà gbogbo ẹ̀yin obìnrin sẹ́ńbẹ́ fún yín tẹ́sẹ̀ ò fáírọ́ọ̀sì pọ̀ láwùjọ yìí o ọmọ mi ẹ̀ ń gbọ́dọ̀ mi ẹ̀ ọmọ mi ọ̀ lọ sùkúù mùsùlùmí. àdéhùn ṣẹ́jú márùn lè ṣẹlẹ̀ sí i ẹ máa bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ sì máa bẹ lọ́hùn majority wà lásìkò tọ́pọ̀ fọ́mọ́ tẹ́lifíyàtúlẹ̀ ọ̀làdẹ ẹ̀yin obìnrin ẹ̀sìn tọ́pọ̀ ju o àwọn ọkẹ̀kún yín lọ́wọ́ ni ó ọfẹ́ rajabu owó rẹ̀ ọfẹ́ ṣe gbá mọ́ mọ́ ọmọ kan nù àwọn ọmọ tèmi ti kọ́ kéorí màmá rẹ̀ ṣẹlẹ̀ àkéèṣe kékin ní o mama rẹ̀ kẹ́ẹ̀kọ́ kúrà ní ìdáwà lòun náà bá lọ́mọdé gbọ́n kan mama yẹn ní mọ́ bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ yẹn wọlé ọkọ lẹ́yìn tí ń sọ síkírìtì ń tọ́wà behind ẹ̀ pé ọlọ́run sọ màmá òun lẹ́sàn-án rí pé òun máa dẹ́rù bò òun ni pé kódà tọkùn bá ọkàn lásán nǹkan báyìí lè ṣẹlẹ̀ sí so ẹ lò wọ́n bá tá a sọ yìí ẹ fi jọ́ọ̀jì yòókù gbogbo ń tẹ́ ẹ bá ti gbọ́ pé eléyìí àfihàn lọ́hùn ẹ máa ṣe eléyìí ọlọ́run fẹ́ ẹ jẹ́ ká jìnnà sí ọlọ́run sọ wà lọ́mọ àlùjẹ́nà kò ní sọ wà lọ́mọ àná ọlọ́ọ̀lá ọlọ́wàlá kò wáta ńlá ìlà ìlà ìlà ìlà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين اجاك مبارك جزاكم الله خيرا اللهم بارك ọlọ́run sì lè wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa náà oníṣẹ́ ń bàlẹ̀ jọ fún ara ẹ̀dá fún ẹ̀rọ ìdàgbé ayé. láàárín fifteen minutes amúlẹ́jọ̀ kan o ẹ̀jẹ̀ ló ti jẹ̀ láti lè fi wù ó. náà fún fún àmìlá àtúmọ̀lẹ́jọ ọdún wà fún tó wọ́n ní sọ̀tọ̀lẹ́jọ̀ fún wa kù tẹ̀jẹ́ kájọ́ ìjọ náà á sì gbàdúrà wọn pẹ̀lú ọ̀dọ́ bákan náà ẹnìkan so irú kọ́lọ̀ tó bá jẹ́ lọ́wọ́ sọ fún wa àti nǹkan tó kọ́ síbẹ̀